ni ọpẹ́ ní fún ọlọ́run. ọlọ́run bá ti ọpẹ́ tó sí. ọlọ́run bá ti ọpẹ́ tó sí. atọrọ ìkí àti ìkẹfà ń lọ Muhammad. atọrọ ìkí àti ìkẹfà ń lọ Muhammad. ọlọ́run bá kí ọkẹ kí ọgẹ. ọlọ́run bá ti kí ọgẹ. àti àwọn ààrẹ àfihàn ìjọ rẹ. àti àwọn àti àwọn ọmọ àti gbogbo yóò lọ àjọ ọmọ Islam tó fi jẹ gbòde. àti gbogbo yóò lọ àjọ ọmọ Islam tó fi jẹ gbòde. lánàá. lánàá ibi tá a bọ̀rọ̀ dé lánàá. ibi tí a bọ̀rọ̀ dé lánàá. àbí ibi ń tá a sọ̀rọ̀ lé lórí lánàá. ó ti a sọ̀rọ̀ lé lórí lánàá. ìṣòro náà ni pé àwò àkọ́kọ́ àwòye sí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú Islam. ètò ṣe pé bí àwa náà bó ṣe bá a ṣe ń ṣe iná lọ́lọ́ ń ṣe lẹ́sìn fáwọn tó ṣáájú wa. ọwọ́ yíyàtọ̀ díẹ̀ díẹ̀ ń pa ṣíṣe gangan ni. ọwọ́ yíyàtọ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà ti aṣèrin lẹ̀ yìí pé hajj ni o àtìrún ni o ọlọ́run ti lọ́rùn yẹn fáwọn ìjọsọ ṣáájú torí lórí àdébí Ibrahim alẹ́sọ̀rọ̀ sọ́lá àrí ìtọ́ka rẹ̀ nù Kùrán pé òun náà wà mí tí ń hajj. àti hajj ni àti ìrún rẹ̀ wà lọ́wọ́ fún àwọn náà nítorí pé àdébí Ibrahim lẹ́yìn ìgbà náà làwọn ǹjẹ́ oṣù Ramadan tá à ń bá wọ inú ẹ̀ yìí ǹjẹ́ ọlọ́run ti lọ́rùn ẹ̀ lórí àwọn tó ṣáájú náà nígbà tó sọ pé kùtìbà àlékún mùsùlùmí kàmá kojú alẹ́ lẹ́bí náà mi kọ́bìlì kù ikú àwẹ̀ àti lọ́rùn ẹ̀ bá ti ti lọ́rùn ẹ̀ lórí àwọn tó ṣáájú sọ wá túmọ̀ sí pé àwọn náà ń gba Ramadan àbí wọ́n gbà àwòye sí i. bákan náà làwọn ò àìsàn pé n tó rinlẹ̀ òun náà ní pé kìí ṣe Ramadan ní tiwọn. àìsàn pé tó rinlẹ̀ ní pé kìí ṣe Ramadan ní tiwọn. ẹ ṣùgbọ́n pàtó ń nù ọ ní mọ̀tẹ́ pé Ramadan ní àwọn kan ṣe ń jẹ ṣe ń jẹ nítorí pé ọ̀rọ̀ fún wọn ọ̀n bọ́ sásìkò ọ̀rùn gbà mí ní ẹbí wa fi sásìkò tó yẹ pé yọ ọ̀jẹ̀ ọ̀rọ̀ fún wọn iná ní àsìkò àsìkò ọyẹ. àwọn aráàlú ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ náà ṣe lẹ́yìn eléyìí làwọn àwòye tí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkànlá lórí àyà yìí ta tó àfẹ́gbẹ́ la aláàfin tata òun ìpínkà ilé bá àpáyà ọlọ́run fi dé òkú yìí wá. a ti sọ wípé oríṣiríṣi agbọ́nrin ọ̀rọ̀ mẹ́rin ńlá sọ lórí gbólóhùn yìí. àtàwọn oríṣiríṣi agbọ́nrin ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀ ní ká wo òye sí làálà bó o ní ti máa wá nú èdè lárúbáwá bó o ní ti máa ṣe wá nú koran èwo sì lè ń tọ́wọ́ àwájú wa ìdílé túmọ̀ sí. ipe bó o ní tọ́wọ́ àwájú wa yìí. ẹ àtúnṣe ipe tọ́wọ́ àwájú wa yìí nínú ká tó ní tàrọ́jì nínú ká tó ní tàlí so ipe ó ń túmọ̀ àti pé nítorí ìdí abájọ tọ́lọ̀ tó mọ́fin wá òun náà ní pé làálà fún tọ́tàkù tọ́lọ̀ àlejò pé pààyà ọlọ́run. ayọ̀ ayé ìṣúná wọn ti wá yìí ayé ìrẹ́kà lọ sí àtúnṣe ìrẹ́kà lọ sí nítorí ọ̀sẹ̀ ìdí abájọ ìjọba wa ti gbé kóòtù ìwà wọn àti ìyẹn pé làálà fún tọ́tàkù fẹ́ lè bá ọlọ́run. lẹ́yìn ìgbà náà làwọn àwòyè ti agbọ́nrin kejì òun náà ní í lè bá àpáyà ọlọ́run kí ni ìtumọ̀ ti ń jẹ́ àpáyà ọlọ́run. lẹ́yìn ìgbà náà làwa sọ̀rọ̀ yìí pé ìpayọ̀ ọlọ́run ìforí rẹ̀ òun náà ní kí èèyàn máa ti ń tọ́lọ̀ ń fẹ́ kó sì máa jìnnà sí ń tọ́lọ̀ ọba ọ̀fẹ́. àwọn ẹgbẹ́ ìpayọ̀ ọlọ́run ìforí rẹ̀ òun náà ní kí èèyàn máa ti jẹ́ ike yọ ọmọ rántí ọlọ́run ní gbogbo ìgbà kọ́dà bọ́ bá ní títí tí ń gbọ́n tẹ̀ yóò sì mọ ọlọ́run ó sì wà lẹ́nu rẹ̀ títí ń ronú pa ẹ̀. kọ́dà yóò ṣe kí ó máa rántí ọlọ́run ní gbogbo ìgbà kódà wọ́n wà ní títí tí ń gbọ́n tẹ̀ lọ́wọ́ ọlọ́run ní títí tí ń gbọ́n tẹ̀ yọ ọmọ rántí ọlọ́run ọlọ́run máa wà nú ẹ̀mí rẹ̀ yọ ọmọ rántí. ẹ̀ nígbà ọba fẹ́ fi nǹkan yọ rántí pé ṣé ìkan yìí tí ọba ìfẹ́ sọlọ́run bọ́ bá fẹ́ gbé nǹkan jùlẹ̀ láì ṣe yóò pé ibi bọ́ fẹ́ gbé jùlẹ̀ láì ṣe ṣé yóò bá fẹ́ sọ́lọ̀ mu. nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìjọba yóò wọlé pé ọmọ ẹ̀sìn yìí ìjọba tẹ̀sán ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba di gbogbo gbà ọràn ti Ọlọ́run gbogbo tọbẹ ṣe ọràn Ọlọ́run lórí rẹ ó ti wà mẹ tó ń káyà Ọlọ́run. a sì sọ̀rọ̀ wípé ìbẹ̀rẹ̀ ìpayà ọlọ́run nínú èdè lárúbáwá òun náà ní pé èèyàn wà ní tí ó fi dáàbò bora rẹ̀ lásìkò èmi. ewu sì ń bẹ lórí ọmọ adama pé ó ní yẹn gbogbo máa ń ọ kórìíra rẹ̀ wàhálà rẹ̀ pọ̀ fi yípo rẹ̀ bẹ lórí ọmọ ànábì ádámà torí pé gbogbo ń tó yí àjẹ́nà kó ntẹ́yìn ó tètè ó fi wọlé ojú rẹ ọlọ́run tó kó àjẹ́nà àwọn nǹkan tẹ̀lé máa ń kó ìra yẹn. ewu bẹ̀rẹ̀ lọ́wọ́ àti àgbà nítorí pé gbogbo tó yí àjẹ́nà kó ètò ìrìnàjò tó kó ìra yẹn irun tí wọ́n ń kà dé kọjá ọtí ọlọ́run ẹlòmíín kò ní pé kí ni ìdá tó ló ń bi àjẹrà rẹ lórí òun. ẹ zàká àti àwẹ̀ tí wọ́n ń gbà tó ń yọ zàká ẹlòmíín ti ẹ̀ ń wò gbà tó wọ́n ọmọ bí wọ́n ti ń náwó ni àbó onírònú ni. ẹlòmíín kan pàṣẹ ó lè sọ kọ́ ọlọ́mọdé ẹ̀ tó ń tí òde ó mú tùlùmí òun ìbáṣẹ́ tí wọ́n ń gbà rẹ̀ ọ̀gbọ̀njọ́ gbogbo àwọn nǹkan tí ẹ̀mí wọn kó dúdú ń pa rẹ̀ lọ́wọ́ àrùn yìí yóò ṣe tó fìlà jẹ̀ náà lọ ṣé ewu akọ nínú àbí ètò gbogbo nǹkan wọn kó dúdú ń pa rẹ̀ lọ́wọ́ yóò ṣe tó fìlà jẹ̀ náà lọ ṣé ewu akọ nínú gbogbo sẹ́mi sì máa fẹ́ kí máa tójú kòkòrò rẹ̀ òun ni ọlọ́run fi jí ipò iná lẹ́bi tó ti bẹ́ẹ̀ lẹ́bi tó ti sọ lọ́sọ̀ sọ́lá ń sọ. gbogbo sẹ́mi sì máa fẹ́ pátákó rẹ̀ òun náà wà ní ọjọ́ tí òun náà ń kọ wa rẹran ńlẹ tí wọn ti dé dáadáa tọọtẹ wa ń bẹ gbé tí wọn ti tí wọn ti tí wọn kà ń pa ìsìlámù kó tó di kọ jẹ ẹgbẹ nǹkan lánàá. nígbà tó ń bá yẹn wọ́n ti dé ẹ̀rọ àwọn ará rẹ̀ lọ́dọ̀ wọn lè lè jẹun ní. àti àti orófin òtútẹ́tẹ́ tó wá gbé ọmọ ní prọfẹ́sì ọmọ dọ́dọ̀ wà níyú rẹ ọmọ dọ́dọ̀ atọ́kùn rẹ ọmọ tó yìí fi àwọn ìjókòó ọmọ ti bá wọn. àwọn akẹ́kọ̀ọ́ tó ń lẹ̀ ọ̀dọ́ náà ló ń sọ àwọn ìṣòro rẹ̀ ó ní kò sí ìṣẹ́ ìṣòro rẹ̀ ó ti lórí ìṣòro rẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀mí máa fẹ́ tètè náà gbogbo àwọn nǹkan tẹ́mi wá máa fẹ́ lọ́wọ́ ayé ìbò náà pé téèyàn bá ti ń náà ń tiẹ̀ náà. òkútu wa ń bẹ́ ńlẹ̀ fún yàn lọ́dọ̀ wa sọ pé làálà fún tẹ̀sán kù tẹ̀lé bá a mú tí ọjọ́ ìdáàbòbò fún yín tí ò ní jẹ́fẹ̀ wọ náà. òkútu wa ń bẹ́ ńlẹ̀ fún yàn lọ́dọ̀ wa sọ pé làálà fún tẹ̀sán kù àti sọlá náà yìí pé àwọn àfa àti wọn ṣáájú látòrí àwọn sàbí ànágbèsọlá lọ àlè òsọlá àti àwọn àfa àwọn ìgbẹ́sẹ̀ lé wọn gbogbo wọn náà ní ń gbìyànjú lórí pé àwọn fẹ́ sọ ìtumọ̀ àtẹ́kọ́ wa gbogbo tí wọ́n wá mú wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń dú lórí ìmú àkàwé wa. ibi tá a wá bá dé òun náà ni ọ̀rọ̀ tí ayé àfa wa àbúrò yẹn dé ni àlùfáà nípa ìfẹ̀wù ọlọ́run ẹ ó ní ẹni tó ṣe pé ó ní ìbẹ̀rù ọlọ́run lẹ́yìn tó ṣe pé ìdá kọ́ọ́lá kọ́ọ́lá lọ́ wọ́n ìdá amìlà amìlà lìlá tí ọba tí ọba sọ̀rọ̀ kan yọ ọkọ̀ ọ̀rọ̀ pé sọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ sọ yìí tí ọba ìyọnu tọlọ́mù kó tó di pé yọ ọ̀tọ̀. ọba tẹ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n máa kó tì àbí àgbọ́yé lára ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n máa sọ jáde. tọ́lá ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ yọ ọ̀jẹ̀ pé torí Ọlọ́run nìkan ló fi yìí. ibi tí wọ́n bá ti ṣe pé ah, ó yọ yàtá fún bẹ́ẹ̀ wọ́n fẹ́ bà ṣẹ́jẹ́ nù ẹ ọlẹ́ni tó ní payà ọlọ́ọ̀nì yẹn. ẹ àbá mi sọ pé ẹni tó ní payà ọlọ́ọ̀hún. ẹ ọ náà ni ẹ ti rí bí gbogbo ojú kòkòrò ilé ayé yìí òun ti yọ fóònù ẹ̀mí rẹ̀. yọ ọmọ jẹun nítorí kó lè gbẹ́mí rẹ̀ lò ó nítorí ìfẹ́ tó ní kó jẹ. àjẹbí ló bá ti ló jẹ súnà sí àjọ tẹ̀sán là ń kọ́ wa ti ní ọ̀kọ̀ọ̀kan sí i yóò dà fún ọlọ́run pé bisimilayi tó tó di kọ́ jẹun. ní máa kò ní máa kọjá kó jẹ bẹ́ẹ̀ tó kó jẹ fún un ní kọ̀ǹdẹ́ tí ọba ní jẹ kó fi ilẹ̀ ọba bẹ́ẹ̀ jẹ kó tètè ọjẹ mẹ́. nítorí pé ọbẹ̀ fún jẹ ọbẹ̀ fi tèbá dà ní. ọbẹ̀ fi tèbá dà ní. gbogbo tọ́jú ojú kòkòrò lé ayé yọ mú kó lẹ́mìí rẹ̀ ní ẹni tó fàyà ọ̀nà. nínú àwọn ẹni ìṣáájú ọbẹ̀ fi jẹ́ fàyà ọlọ́run. òun náà ni allah yasudaka allahu eh, haythu yuhibbu an yara ibi tọ́lọ̀ ń fẹ́ nípa tí kò wọ́n máa rí ọ kọ́ má jẹ́ kó ní máa sí mbẹ́. ẹ bá ti ṣe dáadáa lórí ẹ̀sìn ẹ àbí wọn lórí ẹ̀sìn kọjá tó bẹ̀rẹ̀ ọmọ wà ní tiẹ̀. wàhálà yàrá ka yàrá. ibi tó lọ ń kó wọn mọ̀ ti rí ọ kọ́ wọn pé bẹ́ẹ̀ ni ó jẹ́ a máa rí ọ. ẹ̀yìn ẹgbẹ́ ibi tó wá jẹ́ ìbàjẹ́ tó jẹ́ tó bàjẹ́ ní lọ́ọ̀bì kọ́ ya kágbẹ́dá kọ́ fẹ́ wúlò ọ̀ya kọ́rí ọ̀nà. ẹ̀ẹ́dì jẹ́ payà ọlọ́ọ̀nì yẹn inú àwọn afáwà tí wọ́n wà lásìkò sí i wọ́n sọ pé ti ń jẹ́ fàyà ọlọ́run náà ni al-amalu bi ta'ati Allah ìmáàni kéèyàn ọmọ ti ń tẹ̀lé tọ́lọ́run pẹ̀lú gbẹ̀yẹn nígbàgbọ́ sí ọlọ́run yẹn. àwọn ọmọ mi kọ́ ọ́ tó kù sí wọ́n lè ní àwọn ìlú àwọn ọlọ́run orílẹ̀-èdè ọ̀rọ̀ ọ̀fẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ wá sí sáábà lẹ́sìn retí pé ọlọ́run ní ọ̀sán lẹ́sàn lórí ẹ̀. àkọ́rọ̀ wà náà yá ìtọ́lọ́ ń pa láti ẹ̀ fi ń ṣe ni o kó ṣe nítorí tọlọ àbí tọlọ ń kọ gbogbo ọmọ ṣe kọmọ ṣe nítorí tọlọ. ibi tí gbogbo ìtumọ̀ wọlé ìtọ́jọ́ sí. òun náà ní pé kẹrù sin ọlọ́run kọ́ wá ìdáàbòbò tí òfin ní bọ́ ìbínú ọlọ́run àti ìyá rẹ̀. òun náà ní kẹrù sin ọlọ́run kọ́ wá ìdáàbòbò tó ìdí òfin wá dáa gbogbo òun náà nígbà máa tẹ̀lé àti ọlọ́run kó sì máa jìnà sí tọ́lọ́ ọba ọba fẹ́. àwọn nǹkan míì wá ń bẹ tó wà ní agbada méjì kìí sọ̀rọ̀ àyàn kìí sì di haram. àwọn ọmọ ìṣẹ́ wọn ti máa ń bẹ tó wà ní agbada méjì tó bẹ̀rẹ̀ kìí sọ̀rọ̀ àyàn kìí sì di haram. àwọn nǹkan méjì kan bẹ tẹ́. àwọn nǹkan méjì kan bẹ tẹ́. lọ́jọ́ àwọn méjèèjì wà lágbada méjì. lọ́jọ́ àwọn méjì. kìí sọ̀rọ̀ àyàn ìgbé mùsàhábù ni àìkó sí lọ́dà jù èyí ti àràmù èyí ti mọ̀túrù ni níta kórìíra ni ìrẹsì gbogbo ìdúlẹ̀ lọ́dà jù àmì ìfàyà ọlọ́run lórí méjèèjì ó ní pé ìtọ́jẹ́ mú sàákù yẹn kọ́ máa gbìyànjú láti máa sí lọ́ba tí lágbára mọ́. ọ̀rọ̀ àwọn àtúntò òhòrò lórí ẹ̀. ìtọ́jẹ́ mọ̀sùrù yẹn kọ́ máa jìnà sí bó ti lágbára mọ́. ọ̀rọ̀ àmọ́ jẹ́ ilé jíjìnà sí ilé ọmọ àlámọ̀rí rẹ̀ kọ́ máa sí kan ìgbàdọ́jẹ́lẹ̀ ẹ̀kẹta tó wá dájú tiẹ̀. ìgbàdọ́jẹ́lẹ̀ ẹ̀kẹta tó wá dájú tiẹ̀. kì í ṣe kó súnmọ́ ara mú kì í ṣe kó súnmọ́ làálì. torí mọ̀tòrú súnmọ́ ara mú. mùsàhábù súnmọ́ àlà ọ̀sùnmọ́ wájú ọ̀sùnmọ́ wájú. ìpele òun ò súnmọ́ wájú kò súnmọ́ ara. òun náà ni sáà tó ní mọ̀ bá. ìyẹn pé kẹ̀rí ayọ̀ ń ta fún ọ alahadi sawa lórí ìwọ̀ntúnwọ̀ntún lórí déédéé tí òsì yá tó ìjọra wọn lọ wọn bá wọ pé wọn bá wọ gbójú lẹ. kò sí kan pé lọ́jọ́ ládá kò sí pé àìpé jòjú lẹ̀ wá ló ní ẹsẹ̀ kò sí pé títí rẹ̀ ló ní ẹsẹ̀ kò sí kankan lórí ẹ̀. ẹ̀ ǹgbọ́n o bí kọjá yìí pé èèyàn ti jẹun tán ó sì ti yó o tó wá rí nǹkan mi ìtòyí tó tún lè jẹ tí ò disturb tí èdè pé yọ̀wọ̀ ajáde jù àbí nǹkan kan tó bẹ́ẹ̀ mu lẹ́yìn ìgbà tó ti yó náà tó ti rẹ̀ gbẹ́dọ́ lọ́dọ̀ yìí pé àti bá mi lè náà èdè pé bóyá ẹ̀kú ní pa kì í ti pé tó bá mu yóò kó nira bá mo bá mú nìyẹn. àtòjúwe kì í ti àtòjúwe kékeré yìí ó ti jẹun ẹ̀ẹ́dẹ́gbó ti yó kó tó arí bàtà yìí ẹ eh? ok so irú yẹn mo bá kù nínú sẹríà ìfayọ Ọlọ́run lórí inú onífẹ́ẹ̀mì èèyàn gbọ́dọ̀ wàá ṣàtìjú rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọgbọ́dọ̀ yóò fún fàǹdéyàn àti àyàfà ọlọ́run àwọn tá a gbọ́dọ̀ kàkí ìdílé orí ẹ̀ ló ti jẹ́ pé ẹ̀ tá a bá sọ fún pé lẹ́wọ́ ọlọ́run o yẹn ìtumọ̀ bẹ̀rù ọlọ́run ó ní túntúmọ̀ sí ní ìsesí bọ́ bá ti wà tí lọ́wọ́ wà tí ń ṣe lọ́wọ́ tí lọ́wọ́ wà tí ń ṣe lọ́wọ́ tó sọ pé ọ ọlọ́run kí ni nǹkan tó gbé jùlẹ̀ tí ò sí tó fi lọ́wọ́ pé bẹ̀rù ọlọ́run nípa àtúkò sí àbí nǹkan tó yẹ pé ọbẹ̀ ṣe wọ́n ti wípé ní ọ̀dà ni wọ́n á níbẹ̀rù ọlọ́run olójúmọ̀ ìgbé bábá ti ṣe ti bí èèyàn bá ti wà níbi ìtumọ̀ tí ọmọ fún bẹ̀rù ọlọ́run tí ẹ̀ bá wí fún ẹ̀ tọ́ba á jẹ́ pé èèyàn wọ́n á pè yàn kan bẹ tí ò ṣe ojúṣe rẹ̀ bí kọ́jọ́ yìí pé ọgbà àwẹ̀ tẹ wá sọ pé ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run ìtumọ̀ ẹni wípé ìtumọ̀ ẹni wípé kó sojú kòkò láti tó kó ṣe nǹkan lórí jù rẹ̀. àjẹsẹ̀ sọlọ ń sọ fún àyẹ̀ bí yá ayé alẹ́bí iná àmàlù gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo. ìdíbà ayé kókó sí àmì wọn ọlọ́run ti ṣe àrò ìgbà lọ́rọ̀ yẹn lé lórí. káwọn kò sí bá alẹ́ ní ìdánilẹ̀ ọ̀bìnrin fún gbọ́dọ̀ ti sí lọ́rọ̀ yẹn lórí àwọn tó ṣáájú yìí. làálàá tó ń tẹ̀sẹ̀ fún un ẹ̀yà àtẹ̀wé ọlọ́run lórí ẹ̀ ní túmọ̀ sí pé ẹ̀ẹ́dójúbò lórí pé kẹ́ẹ̀sì ìtọ́jú ojúṣe yìí. bẹ́ẹ̀ náà lẹ́sí ọ̀bá tó o ìrọ̀ bá lọ sí pé ìtẹ́kẹ̀ ńlá àbẹ̀rù ọ̀tọ̀ lórí òun yìí. ìyẹn pé wàá máa fojú kò lórí mímọ tí òun yẹn. ìpele kan nìyẹn. ìgbẹ́ ẹlòmíì kọjá pé ó gbé ọ̀ràn yẹn kan jù lẹ̀ lẹ́yìn ìgbà tó kun fàárẹ ti dúró tó náà ti fi mímọ̀ sí kékeré yìí ọyẹ kó mò ń ṣe àtò rẹ ti tó. ọba wa ní ìtẹ́kìlá bẹ̀rù ọlọ́run lórí nǹkan yìí. àtìlájúrò wà rọ́jú nìyẹn ọ̀njà gbé ma lórí nǹkan tí ń ṣe nìyẹn. ọ̀njà gbé ma lórí tó ń ṣe nìyẹn. ẹ̀ ń tíra kan bẹ tá à ń pè ní àtìláwájú. Kíra kan bẹ táwọn pèrè àzàwájì. Ìjàmbá ti méjì ni. Àbáwá ibùn Hajar Al-Haytami ìlú sí. Kìí ṣe tó ti bùdó gbọ̀rọ̀ mi, tó ti bùdó gbọ̀rọ̀ mi, ibùn Hajar Al-Asqalani ìlú ń jẹ́. Kíra ń tó pọ̀. Ìgbẹ́ tí bá ń wá sí àwọn jẹ́ ẹ̀sọ́ kútúbà àtàwájú là ń pè gbogbo àwọn kan tó jẹ́wọ̀ jẹ́wọ̀ nù Islam ọwọ́ àkójọ síbẹ̀ àyà kuran kọ wá ń parẹ́ àdìsọ wá ń parẹ́ ọwọ́ àkójọ síbẹ̀ gbogbo ẹ̀ tó bá ti lè jẹ́ pé ojúṣe rẹ̀ tó fún fa rẹ̀ ti dúró tó sì lè mà sí tó bá ti fi jù lẹ̀. tí ọba ti pé ẹ bá ti sọ pé ìfẹ́kẹ̀ la àbẹ̀wò ọlọ́run ẹ ẹ fẹ́ kọ́ jáwọ́ kò ń bí nǹkan tó ń ṣe kọ́ lọ sí nǹkan ẹlẹ́ẹ̀kẹta ẹ̀tọ́ bá ti pé ọ́fíìsì pẹ̀lú tẹ̀lé tọ́lọ́hùn ayálẹ̀ ìtọ́jọ́ràn yẹn ni àbí ìtọ́jọ́ mùsà ábù ni ó kírun lọ́wọ́ ó ń jọràn yàn àwọn yàn náà bí là ó ń gbàwẹ̀ lọ́wọ́ báwo ń jọràn yàn àbí ìṣe sọ̀rọ̀ yàn kẹ́ wá sọ pé ìṣẹ́kì ńlá àbẹ̀wò ọlọ́run olùkọ́ rẹ̀ náà ní bí ápìlìkì lè là bí wọ́n jẹ́ pé ọlọ́run nìkan ló ń ṣe nǹkan fún. àjẹpẹ́ ẹ ti ṣe sọ ọlọ́run kò náà ní ìṣẹ́kì wà là ìbẹ̀rù ọlọ́run oríṣi ìtumọ̀ ti lúgọ ọdí ẹlòmíì iná ẹni pé tó bá fi ń ṣe tó fi ń tẹ̀lé kan lọ́hùn lọ́wọ́ alọ́ lúgọ ọdí pé òun fẹ́ kọjá pé tíárì ni ọ̀wọ̀ tíárì ni pé kọ́ máa ṣe lójú àwọn èèyàn tí mo lè máa yìn tọ́ba mórí bọ́m̀bì yùn lóòótọ́ wá gbìyànjú lórí pé títí agbọ́ni kọ́ wọ̀ ọ́ tá à ń pè ní súnmọ́ à ẹ̀ẹ́dì náà ní pé púpọ̀ bá wá ṣe tẹ́tẹ́ nìkan kan náà. lọ́mọ wa rògbì ẹ̀ wọn kí lè wá máa yìn. ìgbẹ́jẹ́ pẹ̀lú iye kura ń bá yìí mo parí fún àwọn. kí wọ́n lè bá máa yìn ìdí àti ìdí náà bílà báyìí fún yàn lóko kọjá pàdéyàn rẹ ní kí wọ́n lè ní í bàbá yẹn pàdéyàn rẹ ní kó fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ àti kó ṣe wọ́n lójú kòkòrò ọ̀lẹ́sẹ̀ kan kò sì bá fẹ́ rẹ̀ kò sì lẹ́sẹ̀ kankan kò sì bá fẹ́ jẹ́ kọjá yẹn tó dorí wọ́n lè ní ní iṣẹ́ òun ti bàjẹ́ ọ̀bà mi ìṣẹ́ òun yára mi yára gbọ́ mi ìṣẹ́ ìmí ètò òtítẹ tó ọsọ ọkàn yìí rárá wọn ti rí kù òtí jẹ pé gbogbo èmi ẹ̀ ti pátápátá yọ kàn lọ́lẹ́ báyìí yọ sọ ju òdo láyé aṣáràtà láyé abáfọ àmàlò tó bá fi lè fẹ́ mọ iṣẹ́ rẹ̀ bàjẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin náà ni ìta ti sọ síwájú pẹ̀lú tó bá jẹ́ pé mo bá òní tó ń ṣe ìbáwò ní ti ṣe nígbà tí bá ń ṣe lọ́hùn bí ẹ bá sọ fún pé ìṣẹ́sẹ̀ ńlá àbẹ̀wò ọlọ́hùn ẹ gbé mọ́tà tètè lórí ẹ̀ kọ́ máa di yájú àrà wàlá tó bá ti rí kẹ́kọ̀ọ́ sí iná ni mo bá ń bèrè iná káàdì lórí wàhálà ṣẹ́yà mi.

ìtẹ́tọ́ lọ ní lọ ń tà wọn. ẹ̀bẹ́ náà ni ẹ̀jẹ̀ ara rẹ̀ ọ̀ gbọ́dọ̀ fi ilẹ̀ kọ́ wá gbowó lórí ẹ̀. property ọlọ́run gbé tà wọn. fún un sọ́de fún un sọ́lọ́jẹ́ rẹ̀ bá ti wà ń bẹ̀ nígbà bá ti wà ń bẹ̀ ọ̀gbọ́dọ̀ sàmì àwọn àgbẹ̀dọ̀ sàkejì lórí ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni jẹ́ ọjọ́ òkú ọlọ́run tó kéde ń lé kọ́ afẹ́yàwó àdúgbò tó mọ̀báwù lásán ni gbọ́dọ̀ yẹ ara ní ní nípa sísúmọ́bẹ̀ inú kó dé òǹdè ibi ọjà dandan kó dé ni dandan àbí mú sàhábù fún un gbọ́dọ̀ náà náà ni mọ̀báwù nìyẹn. báwù yẹn ọ̀wá gbọ́dọ̀ kàtẹ́ jù bẹ́ẹ̀ o sì gbọ́dọ̀ tún dédé bíi pé ìlú ló tún àtúmọ̀ ya pa ọlọ́run ẹnu mi ò lò bẹ́ẹ̀ ti máa rí jù ọlọ́run àwọn sọ́jẹ́ ìyàpọ̀ ọlọ́run láti jọ́ tó bá ti bẹ̀rẹ̀ ni wọ́n wà máa ṣe. kódà bó ti yí pé máa ń gbè tọ́jọ́ wájú ni àbọ̀jẹ́ kò sàábù ni ọgbọ́dọ̀ jẹ́ pé nígbà tó bá ṣe ìjọ tó bá lo púpọ̀ fẹ́ẹ́ ti má lè sùn ìbàjẹ́ wò tó àwọn ṣe fẹ́ ọ̀rọ̀ àmọ́ awo àtúkọ̀ kan yìí pé ìtọ́lọ́ ló fún bẹ́ẹ̀ ti lórí èmi. ìgbésẹ̀ tó wá gbé sí wọn á dá. ìgbésẹ̀ tó bá ti máa rí ìjẹun fúlẹ̀ oríṣiríṣi orin burúkú bẹ́ẹ̀. àbáwọn tí èké ẹsẹ̀ lórí náà ní ìgbẹ́ ẹnu wọn orin wọn ẹnu wọn náà lọ wà. wọ́n lè fi láwà ní orí. wọ́n lè fi lára jẹ orí orin tí wọ́n fẹ́ ojú ti bari tá lọ ara àbàjẹ́ náà ní kí òní ti lè fi ẹ̀ jẹ́ sọ́ba jẹ́ kó bá àwọn káwá jẹ́ kó máa wá jẹ́ pé kọjá àlà lórí fi ìpele ẹlẹ́ẹ̀karùn-ún ẹni tó bá ti pé nǹkan tó rújú ìní ṣe nǹkan tó rújú àná ìtàkàrà ti sọ fún wa. alihalalu bayyinu walaharamu bayyinu wa bayyinu ma umuru mustabihat la ya'rifu kathiru minan nas ẹ ìtọ́jú àlàyé ojoojúmọ́ o ti lẹ́rìí ìtọ́jú ara tó kojú wọn ó sì ìjọba àwọn méjèèjì àwọn nǹkan mìíràn máa rújú lẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn lọ́dọ̀ ẹ̀dùnmí ó lè jẹ́ sí òrùjú rárá ìjọba tàtàrà tó àtọ̀ yìí pé ìtọ́jú rújú ká jìnà sí ká má ti ẹ̀rìn méjèèjì rẹ̀ ọmọdé ẹgbẹ́ àwọn rẹ̀ ẹ bá wá ń ṣe tó rújú bàbá wa ní ìsẹ́kìlá àbẹ̀rù ọlọ́run ìyẹn ni pé tó ń ṣe tó dùn ṣe ní ìdí òwú ọ̀dà kọ̀ọ̀mọ́ àjáfinú sàkàrà ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀tọ́ bá wa ti rí pé ara kò kankan náà ló ń jẹun báyìí ṣé yẹn bá sọ pé ìtẹ́kìlá ìtura ẹ̀ ní pé gbé nǹkan ara kò ń dojúlẹ̀ ẹ̀ kò sí nǹkan mìíràn lọ. ẹgbẹ́ tó ṣe pé kò tí rárá ń tọ́jà pé ọkàn ẹ̀kàn rí bó fẹ́ pè é ni ẹ̀ka bá ní ìtẹ́kìlá ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n zina. iná wúkà nípa ìjàkà fún wa wàtá àtẹ̀bíìlà ẹ wàtá àtẹ̀bíìlà ọlọ́ni ẹ má súnmọ́ ìdùnnà rárá ẹ àìsúnmọ́ nǹkan iná làìké téèyàn bá ti súnmọ́ ikú ti bẹ lórí rẹ̀ láti lórí òsè àfẹ́ tọ́lọ́ bá sàánú rẹ̀ ní gbogbo rẹ̀ bí ànábi Yusuf alẹ́ sọlá sọlá ẹ gbogbo òkun bá déyàn fi lè ṣe ti wà lẹ̀ báwo ẹwà tara rẹ̀ ni ó wò ni ẹwà tara rẹ̀ ni ó wò ni àbẹ̀wà obìnrin ìyàwó ọba ẹwà gálà kákìlà buhaba ìrẹ̀mọ oríṣiríṣi tí wọ́n gbà débẹ̀ ó sì ti gbogbo ẹ̀ pátápátá ìṣẹ̀lẹ̀ sọ̀yọ̀ fún ọ ìyẹn kó oríṣiríṣi tó ẹgbẹ́ ẹ ti tèmi ẹ torí lẹ́kọ̀ọ́ mi ẹ ti ti kejì ẹ torí kẹsàn ẹ ti ti kẹta ẹ máa ti lọ́ba kẹrin oríṣi lọ́wọ́. lọ́dọ̀ àwọn ọ̀dọ́ wa bí alẹ́ kábílẹ̀ àbúrò àbá gbogbo ẹ̀ pátápátá ló ti dìbà. bẹ́ẹ̀ni kọ́ bá tiẹ̀ mọ̀ yóò di ọ̀dọ́ àtàkọ̀ sílẹ̀kùn tẹ́sí mọ́ gbọ́gbó ti sílẹ̀kùn kọ̀ọ̀kan bọ̀ náà bí ọlọ́run ṣàánú rẹ̀ ṣe ẹ ìkọlọ̀ nǹkan máa ṣàánú wa ọkọ̀ nípa ìpele ẹlẹ́ẹ̀kẹjọ ẹ̀ka wa ti pé nǹkan tó jẹ́ mọ̀kúrú ní ṣe ẹ̀ka bá ní ìtẹ́sílà kò ṣe wọ̀ mẹ́ ẹ̀ka ni pé tọ́lọ́ láti lè fẹ́ kó gbé nǹkan ìlú lẹ̀. ẹ̀ sábà wá wo gbọ́dọ̀ ìtẹ́kìlá àbẹ̀wò ọlọ́run. láyá ti la àgbèfé kò sí nǹkan tí ó bu àjò rè lọ. ẹ̀ kéèyàn wá mọ̀jẹ̀ yìí pé yọ̀ wà máa bínú nígbà tí a bá sọ fún pé ìtẹ́kẹ̀ ńlá àti kọ́ bẹ̀rù ọlọ́run ẹ̀ tí a bá ní kọ́ bẹ̀rù ọlọ́run wọ́n á lè máa fi gbá àti ti ṣe sí ọ̀dá ni kò túmọ̀ ní kò ṣe tí ọ̀dà ìwádìí ìtọ́ ọ̀dà ìtọ́ ọ̀dà ló ń ṣe pé jùlẹ̀ ọba jẹ́sẹ̀ mọ̀ tùmù ló ń ṣe pé jùlẹ̀ ọba jẹ́sẹ̀ mọ̀ bá òun ló ń ṣe mọ̀jọ pápọ̀ jù ìbẹ̀rù ọlọ́run kò sí tó mú àjòrè lọ ọlọ́run dojú ẹ̀kọ́ ànábì wa sallallahu alaihi wasallam ẹni ìtura tilẹ̀ àṣà ẹ̀ lọ wo àyà kìlọ̀ ẹ̀nà ọwọ́ ayé àti ní kẹta ọlọ́ni yá ayú ànàbí yóò tẹ́tìlá fọlá àtúntì ìlíkà kiri iná wà lùmùnà bìkìnà iná làákà náà àlìmá ní hakìmá wàtẹ́bí má yóò ha ilé ìkànnì rọ́bìkà. إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا قال يا أيها النبي ìrẹ́ ànábì ọlọ́run pè ní muhammed sallallahu alayhi wa sallam ó pè muhammed ẹ̀ ó pè ní ahmadu bẹ́ẹ̀ náà ni ó pè ní alinabi ó sì tún pè ní rasulullah ẹ̀sìn orúkọ yìí ń bẹ fún anabi wa sallallahu alayhi wa sallam àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó kọ yìí ń bẹ fún anabi wa sallallahu alayhi wa náà ni ó sì tún pè ní abudu náà ó pè lẹ́rú sí ọlọ́run. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله ọlọ́run tó ní àbúrò òun àwọn ọmọ yìí ti bẹ fún ànábì ọ̀sán ọ̀la àlè ọ̀sán lábẹ́ yẹn. ọ̀sẹ̀ ìfọ̀sẹ̀ tí kò ọ̀gbọ́n tọ́ka sí. ẹ̀sìn yìí lọ́wọ́ àwájú wa ẹni pé ọlọ́run ní yá àyù ànàbí mo pe ìwọ tá a ká lórí gbóńjọ́ kìíní àná kó o ti dojú sí ọlọ́run pẹ̀lú ìtọ́ra bíi mìíràn bíi kalẹ́ náà. ẹ̀sùn tí kò tó wá pè láti nàbí ọlọ́run ẹ ní ìgbà bá nàbí ọlọ́run ló bá jáde lórí ilẹ̀ ẹ tó dáa nínú èèyàn lọ́lọ́ mọ́ kàlẹ́ sá ẹ tó dáa nínú èèyàn lọ́lọ́ mọ́ kàlẹ́ sá nípa ọkàn rẹ̀ ẹ tọkàn rẹ̀ dáa jù. lọ́lọ́ mọ́ sálẹ́fà ọjà náà bí ọlọ́lá àrùn gbogbo àwọn ìdílé náà ẹ sọ bẹ̀rù lórí ẹgbẹ́ ọkọ̀ wa ní síndẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọlọ́run wa sọ pé yá ayé wa nàbí yóò tẹ̀sí ńlá ìwà nàbí bẹ̀rù ọlọ́run ẹ ẹ tọkọ rẹ bá sọ fún ọ lórí ọdún yìí dáadáa nù ọlọ́ ìjẹ́kù ti kejì náà nìyàwó lónìí wọ́n kọ́ bẹ̀rù ọlọ́run lọ́wọ́ àmọ́ gbágbá òkè ìgbé adébẹ̀bẹ̀ lọ́kọ́ ẹ̀fẹ́ dáadáa ló pè ọ́ sí ọ yẹ kí nùrẹ́ ó dùn sí ni ìfẹ́ lòdì ní òde yàwó lòdì pé lórí kọ́ ọlọ́run ìwọ́n gbọ́dọ̀ ti bàjẹ́ kù tí wọ́n jọ máa ti bàjẹ́ ẹ̀kọ́ ọlọ́ni ya ayú ànábì yù gbogbo wọ́n tó ọjọ́ òṣìṣẹ́ wọ́n tó ọjọ́ ànábì ìṣẹ́bìlá pẹ̀lú ọlọ́run wọ́n á tún ti ilé káàbìrì wọ́n ti máa tẹ̀lé ìfẹ́ táwọn káàbìrì fẹ́ńfẹ́ wọ́n tẹ̀lé wọn lórí ẹ̀. wọ́n á lé múnàbìbí náà táwọn múnàbìbí fẹ́ wọ́n tẹ̀lé wọn lórí ẹ̀ ìnàlá kàánà àlìyémà ní hakìmá dádájú ọlọ́run ọba onímọ̀ ní ọ̀jọ̀gbọ́n ti ní o. wọ́n tẹ̀lé máa yú àlìlẹ́ ìkàmì rọ́bìkà ìtì jẹ́pàyà ọlọ́run fún náà ni pé máa tẹ̀lé ìtì ọlọ́run ọba rẹ tó fi ránṣẹ́ sí ọ. máa tẹ̀lé. ìtumọ̀ ọkọ ọbẹ̀ wọ ọlọ́ọ̀nù yẹn iná ńlá yánnà bí màá ta àmàlú iná fàdí rọ dádájú ọlọ́run ọba ọmọ jẹ́ ọ̀jọ̀gbọ́n ẹni tó ti mọ̀ sí ti kó o lọ́lọ́. ọlọ́run ọba tó lù lù ìlú náà ní àwọn èèyàn kan kóra wọn jọ nínú àwọn káàbì yìí kan wá bá nílùú ọ̀sálà láàrin ọ̀sálà bẹ́ẹ̀ ni àwọn kan nínú àwọn mùnàbìkì náà wọ́n kóra àwọn jọ wọ́n wá bá nílùú ọ̀sálà láàrin nínú wọn ni Abu Sufyan gbọ́dọ̀ arúgbó wa nígbà tuntun wa tí ò ti gba ìsìláàmù ọ̀dọ́ jẹ́ olórí fún àwọn káàmì tí wọ́n bá nílùú ọ̀sálà láàrin wọ́n wá bá wọn wá sọ àwọn ọ̀rọ̀ kan fún un ọ̀rọ̀ tí wọ́n á sọ fún láàrin níta sábà bá tẹ̀lé ọlọ́ nípa àbẹ̀rù ọlọ́run ọlọ́run wa sọ pé yá ayé ànàbí yóò tẹ́kílá wà láàtú tí ìdí káàbìrì iná wà lùnà àti iná ìwà ànábì bẹ̀rù ọlọ́run ẹ wọ́n ti máa tẹ̀lé ọ̀rọ̀ àwọn kèfìrí àtàwọn ọmọ mùnáfìkì irun táwọn onímọ̀ sọ fáwọn èèyàn ń bá wá àwọn káàbìrì ń sọ yìí pé látàwálé òòsà tó tẹ ń pariwo yìí. òòsà àwọn tí jẹ́ látà àti òòsà tó ń pariwo yìí. mọ́rọ̀ rẹ̀ kú lẹ́nu. wọ́n ti wá àti rẹ̀. wọ́n bẹ̀rù bá látà àti òòsà mọ́. ètò òsì sọ fáwọn látàwálé òòsà òsì kẹ̀kẹ́ láti ìyá náà. wọ́n bẹ̀rù bá máa tó tó yókù. àwọn yọ̀ọ̀dà kan sọ àwọn òbí bínú máa gbé yá ayé wa ní ẹbí yóò tẹ̀lé la wàlá àtúntì ilé káfíìrì yìí wà lónìí lọ́dọ̀ bí eré àtàlù bẹ̀rù ọlọ́run. ìfẹ́ bá a yọrọ ń tẹ́sí ọmọ ajẹ́ lájẹ̀ pé wọ́n tẹ̀lé àwọn àmúnáfíà àtàwọn káàbù ìlànà yóò ti máa rọ ẹlòmíì náà ibi mọ́tò nǹkan mọ́tò nǹkan nǹkan báyìí kú ọmọ àti lọ. kódà inú àwọn tí ìta jẹ́ kó já nú ẹ̀sìn nínú àwọn akéèké ẹ̀mí dájú ajúgbẹ́ ti ta ẹ máa sọ̀rọ̀ fúnà fún ẹ máa sọ̀rọ̀ kúrò àfún wọn. títí ìjẹ́ ìpè ìkọ̀bá tọ́lọ̀ fún un. àbá ọ̀rẹ́ ní àbá àdúgbò ẹ̀ka bí yìí. bí bá a ti bá bàbá wa kẹ́ ń fi làánú ìwé ẹ̀ka bí yìí ẹ̀sìn ọba tọ́lọ̀ fún un ọba lọ fẹ́ gbogbo ìgbàlẹ́ ọmọ ọdún wọn sọ̀rọ̀ síbẹ̀ mọ́ ẹ kò síbẹ̀ gbọ́ ọlọ́run lọ́dọ̀ wọn ni kò tó wá fẹ́ kí èèyàn ọbẹ̀ gbọ́ ọlọ́run ènìyàn bá jẹ́ àdójú ẹ̀kọ́ yàn ènìyàn rẹ̀ ara ti tọ́lọ̀ dojú ẹ̀ka nàbí ọ̀sálàlá àdìọ̀sẹ́ bí a máa yọ ànàbí tó tẹ́kìlá wàlá àtúntì nínú káàbìrì ìdáwà lónà mẹ́bí eré ànàbì ìṣẹ́wọ́ ọlọ́run yóò sọ̀rọ̀ àwọn kébìrì lẹ́nu bẹ́ẹ̀ náà làwọn ọ̀nà bí kì í. àbá àwọn akọ́bárí onínú tí wọ́n gbà wá ní pé inú táwọn èèyàn bá wá. òun náà ni wọ́n wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àwọn tí wọ́n péjọ sí ọlọ́dọ̀ òun àwọn èèyàn kan tí ọ̀la kù sínú àwùjọ ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀la kù sínú àwùjọ ni. lé wọn kúrò lára rẹ àwọn rẹ́dì táwọn àwọn táwọn ti gbajúmọ̀ àwọn wà tó jọ lẹ́yìn. wọ́n ní ya ayé wa yóò tẹ̀lé lá wàlà àtúntì ìlú náà káfíìnì náà wà lórí ọ̀nà bíi ìrírí ànábì bẹ̀rù ọlọ́run. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn káàbì àtàwọn mùnàbí. ẹ ẹ tọ́lọ́ láti gbogbo wa lọ ọlọ́run lójú ọ̀rọ̀ tó yìí ẹ bá sọ fún wa pé ká bẹ̀rù ọlọ́run ẹ má torí ẹ̀ bínú rárá kódà bàbá tó ń lọ jẹ̀bi ọwọ́ ọlọ́run tó dáa kọ́ àwọn yẹ kó yẹ kéèyàn wá farabalẹ̀ kéèyàn wá tètè wá sàlàyé fún ni èdè kéèyàn wá máa bínú kọ́tọ́ pé ìtẹ́kì lájọ afẹ́ ìdìbẹ̀rù ọlọ́run. torí yorùbá ẹ̀dùn afẹ́ ìdìbẹ̀rù ọlọ́run. kí ló adúlé ẹ̀ parigá ọlọ́run tó dáa kan ọ̀yẹ́ kó dúró nínú ẹ̀ níyàn. èèyàn wá sọ fẹ́ẹ̀tì ara ẹ̀ sí àwọn ọmọdé kò ní títà sí. ṣé anábì wa sallallahu alayhi wa sallam. wọ́n sọ pé máa ń sàálà tó ń bẹ̀ láì bá a kú ẹ bá bẹ̀yìn lórí ọlọ́kọ́ lórí ọlọ́ ẹ̀fún ní nǹkan. ẹ̀fún ó dà kọjá pé ọ wà lọ ẹ tí ọ̀lẹ́nu ọkọ máa tọrẹ kọ́ máa béèrè tọrẹ. yọ ọba tó dà kọjá pé kò sí ẹ tọ́lẹ̀tọ̀ láti máa béèrè tọrẹ. kódà kọ́ wà nínú ẹ tí ọ̀lẹ́tọ̀ láti máa béèrè tọrẹ. ọwọ́ kó béèrè ọpọlọ nǹkan tẹ bá dé lágbára yẹn fún tẹ bá wá fún àmì ìpínlẹ̀ aláàbò ń tẹ̀ dákú ìbẹ̀rù ọlọ́ọ̀bẹ̀lẹ̀ mi sí yín taba wa ni ka wọ́n ayé àwọ̀ yìí ipe àwọn akéwì tọ́jà ipe ó lè jẹ́ òkùnfà tí ó lè ká bẹ̀rù ọlọ́run tó wà ń bẹ̀. nǹkan mẹ́rin alákọ̀ọ́kọ́ bẹ̀ náà ni àwẹ̀ fúnra ara rẹ̀ gan. nígbà tí yẹn bá gbà á àdébí wọn sọlọ lọ́wọ́ àlè wọn sọlọ kó ní wọ́n wà láàrin ìyàtọ̀ lọ́nìí. ẹnu gbẹ kúrúkúrú. ọ̀kan àwẹ̀ orin gẹ̀ẹ́gẹ́ lójú ọ̀nà bẹ́ẹ̀ jẹ́ ọ̀jọ̀ ńkánú ọlọ́run lọ́kọ̀ wọ́n bá wẹ̀ láàrin wọn àtọ́lọ́ni ó ń sùn kọ́ balẹ̀ lẹ̀ láàrin wọn ọjọ́ ìyàwó rẹ̀ kò tí wọ́n ti gbá wẹ̀ ẹnìkan sọ fún mi. obìnrin kan nígbà tó nígbà tí wọ́n fẹ́ yẹn ẹtí ìtẹ̀lẹ́ ti fìlà mọ̀ tó ti wá bímọ bímọ fún táwọn yòókù ti wáyà tuition ọ̀dọ̀ rẹ̀ náà ló ti wà àwọn àdìgbò olùdí á máa yẹ gbogbo ìyẹn bá fi ọmọ ọdún mọ́ ní sọ ti kúrò ẹni wọn ní yọrùn òkì ni láti gba tó ti wà lọ́dọ̀ rẹ̀ wọn kún wọn ọmọ bíi kírun ẹsẹ ẹgbẹ nǹkan lánàá nígbà bá ní ìyàwó rẹ̀ ń sùn kalẹ̀ pé àwẹ̀ ní ń gbòó ọ̀sára rẹ jẹ àwẹ̀ láàrin ìmì àtọ́lọ̀ nìkan lọ ẹ ara mi ìfayọ ọlọ́run àkọ́kọ́ nù lọ́wọ́ tó yá ayú ẹlẹ́dí ìdá ámàlú ẹ̀yin tẹ́ nígbà tó òdodo nígbà alẹ́ kó mọ̀ sí i àmù ọlọ́run ti àwẹ̀ gbà lọ́rọ̀ yẹn léyìn lórí àmọ́ tó ti bá alẹ́ lẹ́dí ìnàmí kọ́bílì kò ń là á là kò ń tẹ̀síọ́ kúrú. bọ́lá ti fi lọ́rùn lórí àwọn tó ṣáájú làálà fún ẹ̀sẹ̀kù bọ́yá ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ìlú àwẹ̀ gbà ẹ̀jẹ̀ bí láàrin ẹ̀yìn àtọ́lọ́run ẹ̀ láwẹ̀ ẹ̀jẹ̀ bí láàrin ẹ̀yìn àtọ́lọ́run ẹ̀ láwẹ̀. ẹ̀ka àkọ́kọ́ nìyẹn ìlú náà ti wá jẹ́ kí wọ́n ṣẹlẹ̀ ń bí awẹ̀ ìdí náà ní ṣẹlẹ̀ lórí gbogbo òtẹ̀lẹ̀ tọ́lọ́ ń pátá ìyẹn lè máa lọ lẹ̀kọ́ máa borí kalẹ̀ kọ́ máa dìde òkè ó sì jẹ́ pé ìsàlẹ̀sàlẹ̀ nù náà ni ọ̀gbọ̀n lálẹ́ wà jẹ́ pé mi ṣe ń kí inú fún yín ó sì ní nǹkan tí mo ń tọ́ sẹ́nu ilé. mi ṣe ń ṣe sàrà àmọ́sálásí bẹ́ẹ̀ náà ló ní èbì yìí gbọ́. ẹ̀ tí ò tí ò kú ń díẹ̀ ètò fúyẹ́ jù nù wọ́n tọ́ pé èrò náà ló náà wọ́n jẹ́ pé èrò náà ló náà iná ẹ̀lẹ́ tó ṣe pé ibi tó kọ sí ó sì fi pamọ́ dìgbà tó bá le ó sì fi pamọ́ pé ìgbà tí gbà bá le títa le òun tó lọ yẹ wò ẹ̀rọ ò tí ì kó nu ọ̀rọ̀ rẹ̀ náà àdúgbò yẹn lọ tún ná àdúgbò rẹ̀ mẹ́lẹ̀ kọ́ jẹra bẹ́ẹ̀ ọgbàgbé fáìlì nù fàmáńkà nà yẹ́rì ju lè kọ́ àárọ̀ bíi fàlì àmàlà àmàlà ń tọ́ lè ha wàlà ayé ṣe ìdílé ìgbà àdàtì ọ̀rọ̀ bíi àmàlà ẹ̀ ń bá fẹ́ bọ́lọ̀ ń pàdé dáadáa lálẹ́ kìí ìtẹ̀rí ni ọmọ ti ọmọ ti kami nǹkan mi pọ̀ lọ. lókùn àti ọba ti ní nǹkan tó ń fi pamọ́ lọ́jọ́ ìkan ẹ̀ bọ́ òòlù àkóńdó òòlù òbí pamọ́ ìgbà tó bá dé nílé àti ẹ̀kọ́ náà ló ti wá sí ìfọ̀lẹ́ nǹkan àkọ́kọ́ nù lórí pé làálà tàtàkù kọjá pé ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo tó yẹ kẹ́ ẹ dálẹ̀ nù tí ọ̀dà ẹ ẹlẹ́ẹ̀kejì tó ìpayọ̀ ọlọ́run ti mẹ́ ń ọ̀rọ̀ àwẹ̀ yìí náà ó náà nígbà sí ọlọ́jọ́ ọ̀rọ̀ lórí yín ọlọ́jọ́ ọ̀rọ̀ lórí yín kí èso ọ̀rọ̀ lè fi súnmọ́ lọ lórí ìpayọ̀ ọlọ́run tọ́wájú ọ̀rọ̀ yẹn èèyàn máa fi súnmọ́ lọ lórí ìpayọ̀ ọlọ́run ọjọ́ ọ̀rọ̀ ọlágbára ju àǹfààní tó rí lára pé nǹkan ìyọjọ́ràn yẹn ò ṣe ọ̀pọ̀ ju èyí tó rí lára pé nǹkan ìyọjọ́ràn yẹn ò ṣe lọ. torí ẹ̀ ló fẹ́ pé tí àtìgbọ́dẹ àtijọ́ ọ̀ràn ìṣe bá fẹ́ kọlu ara wọn. ọ̀ràn yẹn lọ kọ̀kọ́ sí náà. ṣé ìsúmọ́lọ̀ látara ọ̀ràn yẹn ọ̀pọ̀ ju ìsúmọ́lọ̀ látara náà bí gbé ọ lọ tó ń bá gbé ọ lọ àti ìwọ kan tẹ́lẹ̀ fún ọ wọ́n á jẹ́ pé ìgbà tó fẹ́ kí wọn àṣùbà láti fi tò sẹ́fún òun etí yọ tó ti sún láti yọ látàdá ní fájìlì yà á pàṣẹ ẹ ibi tí bẹ́ẹ̀ wọ ọlọ́run wà dáa ni pé kó o tètè kí irun ọ̀ràn ẹ̀yàn gbòòrùn tó yọ bọ́ mẹ́rin bẹ́ẹ̀ náà làwọn nǹkan mí náà ìtọ́jú àwẹ̀ ọ̀ràn ànyà òsì ìpìtàn ọ̀hún àná ọ̀fẹ́ bẹ̀rẹ̀ títà mí ṣàwálì tó tẹ́fà lọ ṣàwálì tọ́ba lọ fún bọ́ ọ̀ràn ànyà òní kọ́ kọ́kọ́ parí ẹ̀ mú ṣàwálì ìtọ́ba wa bá ń ṣàwáàlì òkúta la ìtọ́ba bá mẹ́fà bẹ́ẹ̀ ọlọ́run tó ìtọ́ba bá mẹ́fà bẹ́ẹ̀ ìtọ́ba gbà bẹ́ẹ̀ náà ọlọ́run ọgbà gbèlè la gbèlè la ṣe fáwọn kan náà àwọn onímọ̀ nínú wọn yìí ní ibùdó làárọ̀ bí wà lọ́sọ̀ pé fún máa bá àwọn sísá mi ṣàwáàlì yẹn láti ọ̀sẹ̀ sálàmù sọ ìgbé oṣù mẹ́fà tẹ̀lé láti nínú ṣàwáàlì ó ní mímbẹ̀ yẹn bí ìbìdá yíyàgà ìbìdá yí ìjà ní kíké ọbẹ̀rẹ̀ rẹ̀ ọbẹ̀rẹ̀ láti ṣàwọ́àlì ni kìí ti dandan ní kọ́ba mẹ́fà nǹkan nù ṣàwọ́àlì. ń wà nílẹ̀ fún mí àwọn ṣàwọ́àlì. láti ṣàwọ́àlì ti bẹ̀rẹ̀. tọ́ka sí mi yẹn. bí ọba ọ náà. ọba tó gbà nù ṣàwọ́àlì. ọ wà lórí ti wà lórí nàbílà ẹ ara ara ti máa fún yàn bẹ̀rù ọlọ́run àwẹ̀ yẹn ní ọ̀rọ̀ ẹ̀yẹ rẹ̀ lára ìbẹ̀rù ọlọ́run ni ti máa fún yàn bẹ̀rù ọlọ́run ni ẹlẹ́ẹ̀kẹta ẹnu tó tún jẹ́ pé ọmọ ọmọ ń fún ní bẹ̀rù ọlọ́run lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí ó náà ní kíkà ọlọ́run sí lọ́rùn èèyàn ìtọ́ ìgbẹ́ bá fẹ́ ọgbẹ́ tó bá bẹ̀rẹ̀ rẹ̀ parí ẹ̀ ẹ̀ gbogbo wa pátá kájọ máa gbà. nínú tí máa jẹ́ kéèyàn orí bẹ̀rù ọlọ́run náà ní kí wọ́n pé ìtẹ̀lé tọ́lọ́run kájọ sí láti kọ̀ máa tètè ju ikú bẹ̀rù ọlọ́run ilé ẹ̀kọ́ kọjá ẹ̀kọ́ jẹ́ ọ̀ràn yẹn kájọ sí láti kọ̀ tọba tọba ti mọ ọ̀ràn yẹn rẹ lé tó kínú sọ́ọ̀bù rẹ níwọ̀ nìkan tuntun kò sì ṣe ojúṣe rẹ lẹ́sẹ̀ kankan wájú ọ̀ràn tó kínú ọ̀ràn nínú pẹ̀lú àwọn èèyàn ìní tọ́jà àtìkò lọ́lájú ìní tọ́jà àtìkò lọ́lájú ẹ̀ àwọn àwọn màsáyì lómi ń bẹ tó tọrọ mọ yòó wọn torí àsìkò àti abẹ parí kíní ní ọ̀la pẹ̀lú ìgbọ́ ọlọ́run ìbájú kọ́ bí áyà mi ẹ̀ kábìlì lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú tọ́jú pé ó sọ fún wa yìí pé ẹ ìbẹ̀rù ọlọ́run tó lè jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run péjọ fún wa látara àwẹ̀ òun náà ni àsìkò ọlọ́run bá wa gbé sí nínú ẹni sáárù rọmọdán alẹ́bí òǹsílà fi ilẹ̀ kọ̀rọ̀ á. هدى للناس وبينات من الهدى والفرقان هنا ليوسف رمضان gbogbo pátápátá ti mẹ́nu islam láàrin láàrin ọdún kan méjìlá náà òsì kàkà tó lọ ń da akọ rẹ nù tọ́tùjú abẹ́ kò ká ọkọ rẹ nù àrọ̀ sínú kùrààdì tó dodo abẹ́kùn ká kọ rẹ̀ nù kúrán àyàtọ̀ rọ̀mọdán nìkan àtàtọ̀ rọ̀mọdán nìkan àyàtọ̀ rọ̀mọdán nìkan lápá kan náà onímọ̀ sọ yìí pé rọ̀mọdán yẹ gẹ́gẹ́ gbólóhùn gan látàn ìgbénu sínú ọkọ̀ ọlọ́run ló fi jẹ́ pé ọlọ́run ní sáárù rọ̀mọdán náà oṣù tọ́lọ́run ẹ̀ ló ní wọ́n ní tìmọ̀ rẹ̀ nù gbé ìtúrẹ̀ lẹ̀ jù òun náà ní pé ó kọ oṣù ní kìí ṣe ó kọtọ lọ́wọ́ kìí ṣe ó kọtọ lọ́wọ́ kìí ṣe abájọ tẹ́ fi ń pè ọ̀rọ̀ mọ̀gbọ́n hàn ní. ìgbésà abẹ́lú bẹ́ẹ̀ ni pé oṣù lásán oṣù yìí ni inú ẹ̀ lọ́nà sọ kọ̀ọ̀rọ̀ àgbàlẹ̀ ìwé tí mo wá bá ànábi wàsálà láàrin wàsálà ní gbogbo alaalẹ́ nínú Ramadan yóò tó àwọn sọ kọ̀ọ̀rọ̀ àgbẹ̀lú ẹ̀ yóò tó àwọn sọ kọ̀ọ̀rọ̀ àgbàlẹ̀ nínú ẹ̀ yóò mọ̀ wá sọ kọ̀ọ̀rọ̀ àgbẹ̀lú ànábi wàsálà kò sí ìwé ìjọ ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ sí wọn èso ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ ìyá ọmọ sọ pẹ̀lú ẹ̀ nínú rọmọdán ìrọsí ọlọpàá lọ àlẹ wọn sáré tó wá sọ fún wa ẹ nínú àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ètò parí àti mùsùlùmí gbà wá ọsọ pé kí rọmọdán bá ti dé báyìí ìpínlẹ̀ kùtì àti abúwá abò sàmà ọlọ́wọ́ gbogbo wọn sí gbogbo ilẹ̀kùn sàmà tó ní wọn sílẹ̀ ẹ wà kó lè káti àbò àbò jahanna gbogbo ilẹ̀kùn náà ọlọ́run bá yóò lọ gbogbo ó ti pa. ọlọ́run ti láti ṣẹ̀yà ọ̀dín gbogbo àwọn èsù tí wọ́n jiyàn lọ ọlọ́run ni wọ́n dè wọ́n sẹ́kẹ́sẹ́kẹ́. ẹ àwọn onímọ̀ sọ pé ojú ọ̀nà ń bẹ fún sámà ọ̀ ń bẹ fún sámà. nínú súrátù àmọ̀yá tàtà àlò ọlọ́run náà ti sọ ọlọ́run wa fúdi á ti sàmà wù kàkà á ti fi àbúrò àgbà nìkú wo sí sọ́mà àwọn ìdẹ̀kùn gbàǹgbàǹgbà ti mẹ́bẹ̀. àwọn ilẹ̀kùn gbangba gbangba ti bẹ́ẹ̀ ẹ̀ẹ́ kí túmọ̀ sí pé sámàwó náà ní ilẹ̀kùn ìfìràwọ̀ náà náà ìfi tá a sọ lánàá ìyá amadu lèlè sọ̀rọ̀ hàn làálẹ̀ abúlógó la asibá asibá bàtàmáwá di fàá sọlẹ̀ àdìlà àdìlà yìí. musa ẹ ọsọ yìí pé kọ́ ma ìdí tọ́ga fóun fóun ó gùn lọ fóun ò fi lè débi ojú ọ̀nà tí bẹ́ẹ̀ sánmà. ẹ bẹ́ẹ̀ náà sì ni ìjẹ̀kùn náà ọlọ́run bá sọ fún fún sílẹ̀ ẹ àwọn èsì tí máa dìyàn lọ ọ̀gá àwọn gangan tọ́jà ìbílẹ̀ sùn òun wà lórí omi ibi orí àga rẹ̀ tọ́jọ́ láti ọ̀wá sórí ilẹ̀ ọ̀wá sórí ilẹ̀ pẹ̀ gbá àwọn tí ń bá tẹ́nu àwọn èèyàn àgbàjọ yìí ẹ̀ ó máa ń rán wọn sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kọ̀tẹ́nì kankan tí ò ní ètò tí ẹ̀ dúdú tì kọ̀tẹ́nì kankan tí ò ní ètò tí ẹ̀ dúdú tì ẹ̀ bí oṣù wà ní àdìsá náà yọ sọ́mọ wọn. bèrè wà lẹ́yìn àtiwọ́ gan náà ó ní àtúngà náà ó lé lùdò bọ́lá ti jẹ́ kó gba ìsìlámù jẹ kò ní fà wọn láti ẹ̀kẹ́ níkà tó bá dà. ìjọ náà ti jẹ́ àmọ́ ìgbé gbogbo ọmọ pátá tí wọ́n bá ti bí. ìlè tó ọ̀bọ̀ ọ̀tẹ̀ láti. ìjọba máa ké. yóò bá máa ké wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ àti ànábì ìsọ ọmọ a bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nígbà nígbà àwọn oṣù wọn máa ń ṣiṣẹ́ lórí ilẹ̀ sì máa ń kó wàhálà báwọn ọmọ nígbà tá a bá dé ọlọ́run sọ̀rọ̀ ádámù àti tó kọ̀ lórí yẹn ọlọ́run kọ́ yà ọlọ́mọdé onílà fánú gbèsè ayé wa ọlọ́mọdé àwọn abdulrahman fayose ó ti tíra kan ó pè ní alúlú wàlúmọ̀rìjà sí àtàmìlìjà kò sí láti bẹ̀rẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ títí dé dópin ọ̀rọ̀ ìṣúná náà kò sí ìgbà mi lórí gbogbo àwọn àdìsí tọ́wá ayé àgbọ̀rá tọ́wá. ní afẹ́ ṣiṣẹ́ kó lè ní ti wá ìdáàbòbò wájú ọlọ́run lórí wọn kẹ́ bí màá lóye ma gbogbo ẹ̀ ló ṣe ìtajà lórí ẹ̀ ẹ̀kọ́ sínú ẹ̀ ọlọ́run kọ́ bá wa kó lọ. àdébí ọ̀sán aláwọ̀ ó ní fún àwẹ̀ tá a wà títí ọlọ́run kò tún fi àjàgà kéèdè fún àwọn òṣùmọ́lẹ̀. àwọn àfa wa sọ̀rọ̀ lórí ẹ̀ ó dè wọn gangan ni àbí figurative expression làdé sàtàlà ń sọ fún wa. àdé àfẹsọ ọ̀rọ̀ ni àdé àdàpè ni ẹ nípa wípé títí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti máa ń ṣe nínú Ramadan dáadáa rẹ̀ ọkọ̀ ètí ọ̀dà òkèrè méjèèjì làwọn onímọ̀ sọ ọba wa ẹ̀fọn kájárì àlàkọ̀lá ní ọdún pàtó lè bá rí ọ̀sọ̀ ògbóni ti di ọ̀rọ̀ táwọn àbá sọ lórí ẹ̀. àtàkì jùlọ ẹ̀gbà wa mi wá nínú Bukhari àti Muslim wọ́n sọ pé kò sí hati abuwa abúlé jannah tí Ramadan bá ti dé ọlọ́run ni wọ́n sílẹ̀kùn àjẹ́nà lẹ̀ gbogbo wa láti jọ lórí ẹ̀pẹ̀ yìí àìsí ìlọ́nà àjẹ́nà ìtumọ̀ ẹ̀ ní pé ọlọ́run ó jẹ́ pé yọ ọ̀rọ̀ fáwọn ọmọ ànábì adáma àwọn tẹ́jẹ́ mú mi ní òdodo ó lọ dáadáa nínú àwẹ̀ ẹ̀wọ̀n oríṣiríṣi ìlérí tèmi àti ìtijọ́ mọ́ sí nígbà gbogbo rọmọdán tó ti lọ ní ọ̀sẹ̀ pé á fi rọmọdán bá ti lọ pẹ̀lú gbọ́rọ̀ bí mo ṣe ń ka kúrán yìí ní tèmi àkàlọ́ tó ti lọ gbogbo tẹ̀yẹ rẹ́pìlẹ̀ náà ní tẹ̀yẹ lọ́dún tó tó olówó tó ní pé ọ̀rọ̀ náà ní ìkọ̀tà bẹ́ẹ̀ o ajẹ́pẹ́ tó sọ ni pé bó ti hàtí àbúwá bòlì jẹ́nìnà ọlọ́run sí ilẹ̀kùn iṣẹ́ eré kalẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ti rọrùn fáwọn amúmìnì ìgbésùn rọmọdán yìí àmọ́ mímọ́ lọ́ọ̀dù àdéhìí rọmọdán yìí ní òkú ẹ̀yìn ká máa tòbàjẹ́ lẹ́yìn ọ̀rọ̀ náà lọ́sọ̀ lórí àgbẹ̀ tó yẹ pé kò sẹ́nìkan tó lè sọ pé àkìní yọ tẹlifóònù. àtàwọn àwọn ọmọ kí bá a dé gbogbo àtìgbò ẹ̀ á bá àtìgbò ní àtìgbò gbẹ̀ sáré ilé ìdè sáré ilé ìdè kí rọmọdá òjò dé rọmọdá yìí sáré ká kúkú sójú òwe kó tó lọ tán lájẹ gbàlá láti ká ẹ kọlọmọdún aládàá rẹ ìwà ayà mi tó wá wá látọ̀dọ̀ muslim nínú sọ yìí muslim ọsọ pé kùtì àti àbúwá bò rahman àánú tẹ ọlọ àánú ẹ ojú ọ̀nà àánú ọlọ́run ọlọ́run ò wọ́n sùn gbẹ̀lẹ́. ẹ ti túmọ̀ àti wípé. bọ́ba tiẹ̀ jẹ́ pé tí wọ́n sílẹ̀kùn àjẹmọ́ náà lẹ́nu tó tọ́ tó wá tó àdé ìdí ń túmọ̀ sí àìpé lórí ẹ̀fẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ni wọ́n máa rí àánú ọlọ́run gbàmú rọ̀mọ̀ bá àǹtó àwọn ìfòmí lọ. ẹ̀kọ́ sì máa fi túbọ̀ lórí dáadáa ju ìní rọ̀mọ̀dá ju àsìkò mí lọ. ẹ̀sìn náà la sọ pé nínú tí o òun náà ní kọ́ lọ́wọ́ pé Ramadan kọ́ bá yàn yìí. nínú òkú nínú oríire ni ọdún ìkújọ tí wọ́n díyàn lọ. ọ̀rọ̀ jẹ́ àtọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o láàyè àti lálàáfíà ara rẹ̀ gbogbo ìbáda wa tá a bá ń síbẹ̀ kọ́ lọ́dọ̀ fún àgbà fún wa o. ọlọ́run ọlọ́run dàlú wa ń bá yà o ọ̀rọ̀ àti tèwọ́ láàánú rẹ̀. ìwé ẹlẹ́ẹ̀kejì ta lóyàtọ̀ lórí làálàá fún tọ́tọ̀ fún ẹlẹ́ẹ̀kejì parí mu ẹlẹ́ẹ̀kẹta ìwọ ọlọ́sọ pé làálàkùn tàtàkù tẹ̀tẹ̀kù náà máa dà kílẹ̀ fẹ́ páyà kílẹ̀ fẹ́ sọ̀rọ̀ abú ẹ̀ torí pé fíìlì nìyẹn fáìlì ti ti wà bẹ́ẹ̀ ọ̀sọ̀ búrú bìí wà ẹ̀ kò síbi tá a wá síbi bí ọ̀rọ̀ ọlọ́run náà lọ ìtọ́lọ́sọ̀ ń dùn mí ẹ̀ nínú tẹ́ bá wọnú Kùránì ìgbà mi ọlọ́run sọ̀rọ̀ àtẹ́tọ́wá títí bẹ̀rù ọlọ́run ọlọ́run wà fìtì sọ́dọ̀ ara rẹ̀ ikú òun ní kẹ́ ẹ máa bẹ̀rù ìgbà mi yóò sì sọ lọ́sọ̀ ike ìyàwó ní kẹ́ ẹ máa bẹ̀rù àbí àsìkò tí ìyàwó ọlọ́run ó dèbí sálẹ̀ kìyà mọ̀ àbí ààyè tí ìyàwó ti ṣẹlẹ̀ tí ìṣèjọ́ ìgbà kìyà náà. níjọ́ bí láti yá lọ ọmọ jẹ́ pé ńlọ́lọ́run tọ́ka sí láwọn ajá mi. ajẹ́ pé ibi tí ọba ti wá dá akọ rẹ̀ pé ọlọ́run ìyá ọlọ́run ìjọ wà àdìgbọ́ wà ẹ ọlọ́wọ́ sọ pé uhillat lakum saydul bahri wàtọ̀ bákan uhillat lakum saydul bahri wa ta'amuhu mata'an lakum mata'an lakum wa lis-sayyarati wa hurrima alaykum saydul bahri ma dumtum huruma wattaqullah alladhi ilayhi tuhsharun ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo òde ńlá la fún sọyìn lórí bá hàn tẹ ẹ bá dẹlẹdẹ nínú odò Ọlọ́run ti lẹtọ fún yín ní àlàálì ẹlẹ jẹ ẹyìn ẹni tá a máa dẹlẹdẹ nínú odò ìsọkọmọdù náà lẹ dá ìsọwọkọdù náà lẹ dá Ọlọ́run ti tọ́ba jẹ́ kó ó kú láì ti pẹ́ẹ́ fi nǹkan dùn ọlẹ́tọ̀ fún yín kẹ́ jẹ́ tàbá rí nǹkan mi ìyàtọ̀ sẹ́jà ń lòdò ìkọ̀rọ̀ yẹn ni ká tún nǹkan ní ká tó jẹ́ àti ìsọ̀rọ̀ yẹn ẹ bá lọ pẹ̀lú mọ́tòláàbù kúkúrú àti jẹnẹraláìsì ẹ̀yìn ẹ bá lọ pọ̀ àmàfà ìgbẹ́ àti jẹnẹraláìsì ẹ̀yìn yóò sọ pé gbogbo nǹkan mi ìtẹ̀ bá rí ní náà láì láì ẹlẹ́tọ̀ àti jẹ́ wọ́n bá ti di jẹ́ pé ilé rẹ̀ dúdú ilé pé ó láti táwọn àjò òjò lẹ́jọ́ kóso ni ní pé àwọn abáàbọ̀ sọ̀rọ̀ lórí wípé tó bá jẹ́ pé ìran ìran ẹ̀dá kan bẹ ní odò ìran ẹ̀dá kan bẹ ní odò lọ́yẹ̀ tí irú ìran náà bẹ lórí iye ìfẹ́ tó bá jẹ́ orí iye ìfẹ́ lọ́wọ́ àkọlẹ́tọ̀ ká jẹ́ tá a bá ní ìran ní odò lọ́wọ́ alẹ́tọ̀ ká jẹ́ pẹ̀lú tọ́lọ́wé ẹlẹ́dẹ̀ bẹ lórí ilẹ̀ ẹlẹ́dẹ̀ ìdúró omi náà bẹ lẹ́tọ̀ọ́ ká jẹ́ èèyàn bẹ lórí ilẹ̀ èèyàn inú omi náà bẹ lọ́jọ́ tó pẹ̀pẹ́ náà wà lára rẹ̀ ẹ̀ ti ròyìn ẹ̀rẹ̀ tẹ̀ ẹ̀ ti gba eléyìí èèyàn wọlé léyìí ẹ̀tọ́ wa lẹ́tọ̀ọ́ kẹ́ kẹ́ pa kẹ́ ẹ̀ wá kẹ́ mú kẹ́ jẹ́ àwọn àbá sọ̀rọ̀ lórí ẹ̀ kata ti kata ma lórí ayé àyè pẹ̀lú ògbẹ́ ọlọ́run àmọ̀ ọ̀sẹ̀ ìkọ̀sílẹ̀ ọlọ́run sọ صيد البحر وطعامه ìfẹ́ bá jẹ lẹ́jẹ ìfẹ́ bá jẹ lẹ́jẹ nínú odò àtìlẹ́tọ̀ fún yín wọ́n bá jẹ pé odò náà ló gbé ta lẹ́rí tó tóbi ìrìwò ìwé yìí ti ẹja wéèlì ẹ̀ka ètò lórí kiri wò ọkọjá téèyàn mẹ́wàá lè jẹ kọjá ọkọjá téèyàn ọgọ́rùn lè jẹ àwọn tàbí ti rírú ẹ̀ rí láti lọ́mọ àti ní sáyé tó lè ká ń bẹ̀ ńlọ fi jẹ ẹ̀kọ́ ajẹkẹwù ẹ náà ni Ọlọ́run tó sílẹ̀ sàn fún yín kọjá ìgbádùn fún yín kọjá ìgbádùn fún yín àti fún àwọn tó lè gbé orí omi ni wọn ti sẹẹsì wọn inú omi ni wọn ti sẹẹsì wọn ẹ ṣùgbọ́n o wà ó rí màálé ìfowópamọ́ ìdòlè bá rè màá tó tó ń tóró ma lókùrú gbàtẹ bá ń pe ẹ bá wà nù ìsàrà ẹ wà ń gun mọ́kà ni abẹ́ ẹ̀ ti bẹ̀ tó fẹ́ ti dàníyàn fẹ́ ti bẹ̀rẹ̀ ájì abẹ́bẹ̀rẹ̀ òmùra. abẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ti dà níyàn pé ẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ájì abẹ́ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ òmùra ẹ ti lù mọ́kà ní ìlú madina ní ìlú madina òsínú haram òsínú haram mọ́kà ẹ ẹ wà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀wù ẹ ti dà níyàn pé ẹ ti bẹ̀rẹ̀ ájì abẹ́ bẹ̀rẹ̀ òmùra ọlọ́run sọ pé ọ̀rẹ́ máa lé fún sọ́yìn dùlù ẹ gbọ́dọ̀ dẹdẹ tí bá ń lórí ìfẹ́ o. ọ̀rọ̀ àti pé mo rí òkété kò gbọ́dọ̀ lọ tó sì wá ní aṣọ ìhẹ́ráàmù tó ti dà ní ẹ̀kọ́ fẹ́ ti ájà lómúra ọ̀ gbọ́dọ̀ ṣe é àbí ewúro ni àbí ọjà ni ọ gbọ́dọ̀ pàmòrà rẹ láti jẹ tó o ti gbọ́dọ̀ pàmẹlẹ mi tí o ní òtí àdìgbò kọ jẹ tó o bá pa àràmù ní pípa rẹ ìwọ gbọ́dọ̀ jẹ tí o ti nú àánú àjì náà gbọ́dọ̀ jẹ ọlọ́wọ́ sọ pé wá sábò lọ àlẹ́ bí ilẹ̀ ètò ṣáwó ẹ ọlọ́run tó ibi ọlọ́run ọba òkú yín jọ lọ sọ́dọ̀ ara rẹ̀ tó wájú ìjàlè ìyá e, ni báàbù kọlọ́wọ́ dìde inú inú sọ́láàtù ni àjìdá ti àjìdá. alimuhim pé nígbà tí nígbà a bá jìde láti ẹ kaba ti jẹ jẹ fúlàlì kìyàmù kálukú ti dé kúkúkú yóò dìde kúkúkú ẹ láàyè ibi tí a ti kú iná yóò ti dìde ẹ mọ. ẹ aluko dìde kúkú kú níbi tí wọn ti sí ngbọ bá wa dìde o ibẹ̀ ibẹ̀ ni nígbà tí èèyàn bá rí àwọn èèyàn lọ tí wọ́n pọ̀ á orí èèyàn rèé ibẹ̀ lè rú ti bàbá lu nípa yẹ ó ti dé lọ́ba máa ju bọ́ọ̀lù ọjà mi kálukú ọba máa ká eré ọlọ́wọ́ wàá dàrẹ́ ti wá lọ sí tá a máa sáré lọ pẹ̀lú títóbi ẹ̀ lórí ilẹ̀ tọ́lọ́wọ́ ti ti ẹjọ́ kálukú lọ́wọ́ wa sọ pé wàá sábò ńlá ha alẹ́bi ilé yìí tó ṣàrù ẹbẹ wàtàkùnlá ẹbẹrù ọlọ́run tó ti pé ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n gbàrí yìí jọ sí tọ́ba dàlí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ bá dìde tán. ọlọ́run ti fẹ́ wà láàyè tá a máa bẹ̀rù ọlọ́run ti ti sọ́dọ̀ rẹ̀ òun gan òun tó láti lè kẹ́ máa bẹ̀rù òun. ọlọ́run tó láyé tó wà yóò hàn sí ẹni náà sáwù ọlọ́run ti kìlọ̀ kára rẹ̀. ọlọ́run ti kìlọ̀ tọ́nà ọba tó ṣe pọ̀ tó ní àánú ẹ̀ tó pọ̀ tó ní sísàánú ẹ̀dá ẹ̀ tó sì máa ń sàbójì fẹ́dá rẹ̀ bẹ́ẹ̀ náà ló ló ṣe lé nípa jíjẹ yàn ya. ẹ ẹ kọ́ tọ́lọ̀ nǹkan nínú tó àti ìbájìrì rẹ̀ níparí rẹ̀ ìlọ́lọ́wí tó wá ní fàájìrì parí àfẹ́ òṣìṣì ẹ̀ ẹ̀ onífàlà kìnnì kílà kọ̀kọ́ kílà kọ̀kọ́ tẹ́ ẹ̀ka àti bó wà wá ju yìí ẹ̀ oníwájà rọ̀bùkà wàlímọ̀ làkù sọ̀pá sọ̀pá wàdí ayáwó ẹ̀mí ìgbèjà àti nàmà ìyàwó ẹ̀mí ìgbèjà àti nàmà ìyàwó ẹ̀mí ìgbèjà àti nàmà ìyàwó ẹ̀mí ìgbèjà àti يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. أنا يا إنجنا لا يعذب adabawu ahadu kò sí ẹni kan tí ń bẹ tó lè fi ya awú irú ìyàtọ̀ lọ fi tí òbí jẹ káàkiri ọ̀sẹ̀ lórí ju ẹ̀jẹ̀ rẹ̀. ẹ irú ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ ọmọ ànábi adamu kò sẹ́ni kan tó lè ju ẹ̀jẹ̀ rẹ̀. ẹgbẹ́ ẹ̀ta mọ̀ ẹgbẹ́ ẹ̀ta mọ̀ kí wàá nìyí nù yàrá ẹgbẹ́. ẹbẹ ló ní wàá lè nù nù yá ni ẹsọ táyà lọrùn ẹsọ fẹẹ tó jẹ wàá kí jẹ nù nípa ọmọ ìdí ńlá ayọ̀ àtúntẹ́kù àtàlàbàrú irú náà ó fi jẹ kò sí kan tó lè bí yìí. èyí kọjá ti dé ayé gan ọlọ́ ti bá wọn sàmúdà ọlọ́ ti ọlọ́ ti bá wọn sàmúdà ọlọ́ ti padà ń dáná alẹ́ yìí rọ́ọ̀tù gbígbá sí èyí bàtà wà á aláàlá ọ̀kùnrin bá a ọlọ́run gbé ilé ẹ̀wọ̀n tó ti báyìí. ọlọ́run gbé ilé ẹ̀wọ̀n tó ti báyìí. ọdún ìṣojú ẹ̀bùlẹ̀. ọdún ìṣojú ẹ̀dá kan bẹ tó lè ti wẹ̀ láti. èsì ń tọ̀. èsì ń tọ̀. ẹ kọ́lọ̀ ń dáàbò kọ́sàánú wa o. a ní ìfàyà ọlọ́run. ọlọ́run ní òun gan fúnra òun tó ní ẹ ìyá ti bẹ lọ́dọ̀ lọ. ẹ̀gbọ́n tó lọ sọ pé èrò náà ni. ọlọ́dún kúrú là máa nábí jáde dúdú dùn hùn. bàtìdájì náà òun dúdú dáńtọ́ ìrọ̀ àlẹ́yẹ̀ tó ń kò lè àgbà. ọlọ́ni ìyá tó wọ́n fi jẹ wọ́n. ó yàtọ̀ sí ayé. kọ̀ǹkóṣí náà ó ti tẹ̀lẹ̀ sí ara wa yìí. ó yàtọ̀ sí ayé ilé ayé ilé ẹ̀ bá ti yàn lóná ó lè máa jó jó jó jó jó jóná eegun rẹ̀ náà tún lè jóná bó ti wọ́n tàlẹ̀ kí á mọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́ ní kó ńlá máa ná lè já sí jodóodó gbogbo ìgbà tí awọ ara wọn bá ti tè níná awọ ara wọn bá ti tè níná bàtàlì náà òǹdòdó dàgbà ìrọ̀ ha awọ míì láàbùmọ̀ àbí tìrọ̀ ní kíláàsì. ìyá gbogbo kó lè àdá kó lè bá a kuma kọ́ ìyàwó. irú ìtọ́wò wo nìyẹn. ọlọ́dà kúmọ̀sí alérò náà o. dọ́kítà àánú wa o. àti wa sálàlá àlùwà sálà. ó ní ó ní ọlọ́run ní àwọn èèyàn kan nù Ramadan. ọlọ́dà tó kù tàfà òun nà nà ọlọ́run máa ma tún wọn kó nù náà. ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn èèyàn lọ́dọ̀ ọlọ́run kò sínú ẹjọ́ ọ̀sẹ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ mọ́ pé tí ìtẹ̀sí ọ̀wọ́ náà ọlọ́mọ àjẹ́ náà wọ́n lọ straight ọlọ́dà tó jáde wà nù wọn ọlọ́dà tó jáde wà nù wọn o ọlọ́dà tó láàánú rẹ o láàyè míì ọlọ́run tó sọ nù kóra nù suratul Hashri ẹ̀ fàtẹ́tì ọlọ́run yá ayyuhal ladina amanu taqullah. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ gbọlọ ń gbọ́ Ọlọ́run yìí tẹkùnlá ẹ máa bẹ̀rù wọn Ọlọ́run ẹ máa bẹ̀rù wọn Ọlọ́run wọn ti tẹ nítorí tí ó ṣe tí ọlọ́ba lọ́la o. àìníyè àìníyè àìdènú dáadáa ló ní kí ọmọ yàgbọ́ lọ. àìdènú ló jẹ́ kí dáadáa ló jẹ́ kí ọmọ yàgbọ́ lọ. ní ìyẹn bá fi ìdènú dáadáa ni kò ní yàgbọ́ lọ kankan. ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ẹ ọlọ́run kọ́ sànú wa ẹ kọ́ sàbójúkò fún wa wọlá àti tóbi rẹ wọlá àánú rẹ ẹ tí ìbá ti pé yóò fi ìdẹnu dáadáa èyí bá ti máa fẹ́ lọ tá a fi ń fẹ́ lọ kọ́ lọ́nà tó wa ọlọ́run tó náà fún máa kọ́ tà ti gàdí kẹ́mi kọ́ ọ̀kọ́kọ́ máa wòye tí ó síwájú tí ọlọ́ba lọ́la o ọ̀la ọlọ́run láti gbà tó ti dá níbi ádámù ọmọdé ìpè ọlọ́run ọmọdé ìpè ah, àjẹpẹrẹ pọ̀ àwọn ọmọ ànábì ádámù àjẹpẹrẹ pọ̀ káàbà sílọ́mù láti látọ̀lé ọdún mélòó la tún lé ayé tàbí kù mbẹ láti wọn àjà kọ lọ́wọ́ ẹlòmíì ò tẹ nígbà kọ lọ́wọ́ ẹlòmíì fi wọn àtẹ sọ̀rọ̀ ọlọ́run kì í bẹ́ẹ̀ jókòó mbẹ ìbí ọmọ akéré mùsùlùmí ní onímọ̀ lọ lẹ́sìn ọmọ lọ́wọ́ àti wọn o wọn máa fi dá yẹn lórí wọ́n àti wọn máa fi dá yẹn lórí wọ́n àti kí wọ́n fi ń sọ ojúṣe rẹ tọ́yẹ kó o fi máa ń tó torí ẹ̀ wálé ayé. àbọ̀ si sí ọbẹ̀ èké tó ti ìfẹ́ tiri lọ́wọ́ àrùn mọ́ ya obì kan máa pẹ̀rẹ̀ obì kan máa gbà alágbà obì kan máa odó obì kan máa odó bọ́ sọ́nà mi ọlọ́ni wa máa kálá tóri jí nà wà lè sà ìyá àdúgbò máa orí máa orí wọ́n máa ìlú ìlú àwọn ọ̀rọ̀ sáà. lóko wà ní ìrántí ọlọ́run ní òun òtún ní kíní kẹta àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn. ṣé kí wọ́n wá máa tún lọ. lọ́ọ̀ bá ń ṣe nǹkan mí yàtọ̀ sẹ́sìn ọlọ́run lórí èkè. àyàbá ní kèé ṣe kó nǹkan lọ́wọ́ àwájú ẹ̀. ọlọ́run ni ọmọ ṣe nǹkan mí. ṣùgbọ́n tó òfin ọlọ́run tó ti ṣe rẹ̀. ṣùgbọ́n kí ló tó lọ́ọ̀rọ̀ torí ẹ̀dá wá sí ayé. torí ìbádọ́ ọlọ́run gbogbo òtítì rẹ lílọ bíbọ̀ rẹ gbogbo àsìkò rẹ fọmọ títí lọrùn òtítì iná àyà ti wà má má sí ẹrí ẹkúlé iná iná kéré kúlé iná sọlá wà wà lókè wà má àyà yà wà má má sí ìlà ìrọ̀lọ́bẹ̀lẹ̀ àárẹ̀ wà nábì sọ fún wọn bẹ́ẹ̀ náà ní gbọ́ ìwọ ọlọ́run sọ fún náà ti sọ fún wọn. ìjọba láti ìjọba ọlọ́run náà tí mo ń ṣe ní ìṣòro wà ní tòkè ẹran mi tí mo ń gún àti àjù mi tí mo ń gbé pé ọlọ́run máa fi ikú mi wá wá àtẹ̀mí mi tí mo ṣe tí mo gbogbo tí mo ṣe nù sẹ̀mí àti tí mo ń pèsè ilé àbúkù mi ìlà ìrọ̀ ọ̀bẹ̀lẹ̀ ọlọ́run ọba nìkan tuntun lọ́wọ́ àbú ọlọ́run ọba nìkan tuntun lọ́wọ́ àbú ìgbà ọba ń wá tẹ́ ń wá tẹ́ nítorí pé ọba wa tó bá ń kàwé tó ọba fẹ́ já sófo lórí ẹ̀ máa dá lórí pé òfin orí tọ́lọ́run pé ọba ẹ̀mí tẹ̀sí ọlọ́run lórí ìta gbogbo tó bá fẹ́ ṣe ọba ẹ̀fẹ́ yàwó tí ọjà torí tọlọ mo fẹ́ kóyàwó lẹ tí ọjà torí tọlọ mo fẹ́ faradà lọ bí gan tí ọjà torí tọlọ mo fẹ́ ra nǹkan tí ọjà torí tọlọ ìtọ́ ọba fi sọ tọlọ ń bẹ gbogbo rẹ nìyẹn ẹ̀rọ máa ń ní balẹ̀ wálé sáà ń torí náà fún un náà ọ̀dà má ti lè gáde ní kí àlùkò ọ̀yà máa wòye tọ́ba bẹ́ẹ̀ sì wájú. ọlọ́run ni wá takò ńlá ẹbẹ̀rù ọlọ́run iná ńlá tàbí òbí máa dáhẹ̀ lù ọlọ́run ọba ọba tó nímọ̀ tó ní kí gbogbo tẹ̀sí. ọ̀rẹ́ mi ilé tọ́lá ń yà kí la àlá fún tẹ̀sẹ̀kù ní kí la àlá fún tẹ̀sẹ̀kù nà la kẹ́bà ìlú ajé fẹ́ máa páyà ọlọ́run. ẹ̀sìn mi ti máa rọ̀yàn bí àbí máa páyà ọlọ́run iná làwẹ̀ wà. ìgbà mi ti bẹ tọ́lá ọba ó fi tì sí ọ̀rọ̀ alìkìyàmọ̀ àbí ìyà àbí àbí àbí ọjọ́ àjíǹde. ìgbà mi ti sọ lọ́jọ́ pé ìlọ́lọ́run ni ụlọ ya rẹ̀ ọlọ́run láàyè mí nu yìí pé wàtàkù nárọ̀ lẹ́tí orí dátìlélẹ̀ káfírin wà á ti hùlà àwọn rọ̀túlà làálàkùn tòrọ̀hàmùn ilé wa nsúra one thirty àti one thirty two ẹ̀ lọ́wọ́. ọlọ́wọ́ bá sọ pé wá sákò nàárọ̀ lẹ́tí orí jáde líle káfírí ẹbẹ̀ wọ iná tó ṣe ká ti pèsè ẹ̀ lẹ̀ fún àwọn káàmì. níbi ọlọ́wọ́ sọ pé sákò wá sákò nà ẹ̀yà àtẹ̀wù náà. ẹ̀yin múmìnì tá a ní kẹ́ ẹ gbà wẹ̀ làálà fún tọ́tọ́kù kọjá pé látara àwẹ̀ yìí ẹ̀ mọ̀ fáyà náà ọlọ́run. iná ẹ̀ mọ̀ fáyà náà ọlọ́run. ẹ̀ iná ló jẹ́ pé àdúgbò sọ́lá lọ́wọ́ àdúgbò sọ́lá sọ pé àsọ́ọ̀mù jùnà ẹ̀ àwẹ̀ wa tá à gbà yìí bí a wà ní. àbẹ̀lẹ̀ olùkọ́ àti olùkọ́ ó yẹ kó lọ́wọ́ àti sọ́ọ̀rọ̀ ìgbà wọ̀ àwa náà lè fẹ́ pé tí wọ́n fi jagun jọ̀hún nígbà tí wọ́n bá mú tí wọ́n bá mú ọfà lọ́wọ́ wọ́n wà á mú bí ìgbà kan wọ́n mú lọ́wọ́ sódà tẹ́lẹ̀ mi bá ka ọfà sí wọn ó lè fi yún gbà á tí òfin bá wọn àwa nìyẹn. àwọn ọ̀rẹ́ rẹ̀ ló lè ṣe èyí tó lọ́ọ́ yà fún yíyọ̀ ẹgbẹ́ tó wá ní ọ̀rọ̀ láti ta ọ̀rọ̀ àdáni wàsálà láwàálẹ̀ wàsálà wàá sọ pé àtọ́mùdúnà ipe ààbò ẹ̀ka ń gbà yìí ọ̀dà ẹ̀kẹ́ bí awọ àná. ìyẹn ni pé bó o ṣe ń fa apá kan sáǹfààní bẹ́ẹ̀ kó ìtò ń fi jẹ́jẹ́ bíi dìfẹ́ǹsì fún ara rẹ̀. olùgbé dáàbò ara rẹ̀ ṣebí oríṣiríṣi ìkàlọ́ jẹ́ halali tọ́wọ́ alẹ́ ní ìsìn tọ́wọ́ jẹ́ halali ní ìtara amúrara ṣùgbọ́n tó ti fà ń gbáwẹ̀ àlẹ́ tó ká súnmọ́ ẹ̀yẹ ìyàwó èèyàn bẹ́lẹ̀ èèyàn náà ló ṣe ìdí rẹ̀ ìdí ti ṣe kọ́ba jẹ́ nítorí pé àwẹ̀ dé ìyàwó èèyàn náà ni ṣùgbọ́n lọ́kàn àwẹ̀ kà gbọ́dọ̀ fún mọ́. ìyàwó èèyàn bẹ́lẹ̀ aláàlẹ́ ẹ̀yẹ ìdí rẹ̀ nínú tó fi bá wọn ṣe ìbáwá ìjọba rẹ̀ fún àwọn ọ̀dọ́ àwẹ̀. omi ni oúnjẹ ni téèyàn ní ní téèyàn fowó rẹ̀ rà tó fún òkú rẹ̀ sí àlàáfíà rẹ̀ ni wọlọ́ fún awẹ̀ kọba lọ́n bá awẹ̀ kọ̀dọ̀ rẹ̀ fún wa. àròyé wo ni wọ́n á fẹ́ sọ wájú ọdún tó tó tó tó tó tó ti ọlọ ti àrà fún mi lẹ́ni awẹ̀. ìtọ́jú àlàálì rẹ̀ ń gbogbo ọgbọ̀n ọjọ́ o súnmọ́ ìyàwó rẹ ti ní lọ́sàn-án àwẹ̀ ọwọ́ à ń lọ sí ìsìn àwẹ̀. ẹ bá lárò ẹ bá lárò sílẹ̀ yọ ọmọ túbà lọ sọ lọ gbogbo wa yóò máa bẹ̀rù Ọlọ́run yá kúrò ló ti wá jẹ tó wá rọrùn fún gbogbo ọgbẹjọ ìyàwó mi gangan ìsúnmọ́ lọ́sàn-án àwẹ̀ mo sì mú un mọ́ra ètò àgbèrò wa fún mi débi kí n wá ti sùn náà pé asọ́wọ́mù jùlọ̀tún yẹn bí a wà ní o bí ìdáàbòbò lọ jẹ́ fún yín. ẹ ẹ ti fún mọ́nà pẹ̀lú fẹ́ẹ́ kó yí mọ́nú ẹni géèmì tírénì lórí ibú lẹ́ẹ̀tẹ̀ ní nǹkan haramu lẹ. bẹ́ẹ̀ ni mo mọ̀ ọ́dọ̀ bí ẹ̀ ṣe gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni bí ẹ̀ ṣe lè kábàámọ̀ lè ẹ̀ ṣe gbọ́dọ̀. ìpínlẹ̀ ọkọ̀ yọ̀ tó tó àmọ̀ jẹ̀ haramu lẹ ní awẹ̀ tó tó àmọ̀. kí wọ́n kọ̀ tó máa ń ṣe àwọn ẹlòmíì gan tó lè máa béèrè lórí ìka lọ́jà àlàálì gan yóò tó máa béèrè kẹjọ ní ẹ̀ bá tẹ̀ ẹ̀jẹ̀ kọ́ fẹ́ fẹ́ obìnrin kan tó fẹ́ fẹ́ lójú ọ̀gẹ̀ wọlé òkú tíyẹn lè fún jẹrẹ sínú ẹ̀sọ́ ni pété yẹn ni kó jẹ ẹgbẹ́ ta yìí. ìwọ tó ń béèrè ni o sọ yẹ kó a jẹ kí ara ń lọ máa jẹ lẹ́yìn àwẹ̀. ẹ ajẹpẹlẹ alila fún sàkàwù kẹlẹbà bẹ̀rù náà kẹlẹbà kẹlẹbà sára fún tí ò ní jẹ kẹ wọ náà kẹ́lí bá àtàrà fún yíyọ́ yẹ kó ti jẹ́ kẹ́ ẹ wọ tán lọ́nà ti di àwọ̀ wá fún yín. ẹ ọlọ́run ti tún sọ láàyè mí nígbà tó ń sọ ayọ̀ ayà rìbá. ọlọ́run sọ pé wá sàkó yàwó máa ń torí ja òun náà bí ilà ńlá. ẹ bẹ̀rù ọjọ́ kan tó ṣe pé wọ́n fẹ́ rí yín padà lọ́dọ̀ ọlọ́run. ọ̀rọ̀ ọlọ́run ọlágbára akọ. ọlọ́run sọ pé yawma tarji'una ó ní yawma turja'un wattaqu yawman turja'una fihi ila ọjọ́ tó lè kí wọ́n tẹ̀lé yín lọ sọ́dọ̀ ọlọ́run pété yìí lọ. àtọ́ onígbàgbọ́ tí onígbàgbọ́ tí kò yọọma tó ń jà wọn máa tẹni yín lọ́dọ̀ Ọlọ́run iná ó dìde níbi tó yẹ kó dìde ọmọ ẹdẹ yìí ọmọ sáfún náà ló dùn lọ sí máa sáré ìdílé àdìgbò tó bá dìbò tó wájú Ọlọ́run. ẹ ní kálukú ọmọ sáré lọ sí tí ó ti tẹjọ wájú Ọlọ́run ẹ ajẹ pé pàtó Ọlọ́run bá tó pé làálà fún tàtàkù nàbí àwẹ ìyẹn pé làálà fún tàtàkù nàyà ọmọ ìdúlé dàrú nàbí ìlàlá kẹ́ẹ̀lé bá a bẹ̀rù ọjọ́ tó ikú ọdún ọba yóò tẹ ikú lọ́sọ̀dọ̀ rẹ̀ tó ń gbà sí àmà. eléyìí ni ẹlẹ́ẹ̀kẹta tá a sọ wípé a fẹ́ sọ̀rọ̀ bá a. ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹrin lórí làálà tó tẹ́tẹ̀ kú náà yìí. ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹrin náà ní wípé nígbà ọlọ́run pé wọ́n tara wa nú alálẹ́ bẹ́rẹ̀ wà tẹ́kọ̀wá wọ́n lè tara wa nú alálẹ́ ìdíje wà lọ́dọ̀dọ̀ wá. ẹ ẹ máa kóra yín lọ lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run. ẹ ṣe dáadáa ó yàtọ̀ síbẹ̀ rú ọlọ́run ni. bẹ́ẹ̀ sì ni nínú èdè àti èdè mìíràn tá a bá ti tá a bá ti láàrin nǹkan méjì síra wọn ni. ìlú wà ó túmọ̀ sí pé. amúrù nípa pa amúrù yàtọ̀ sí èlú làbẹ́ pé já àti inú amúrù. amúrù yàtọ̀ sí èlú làbẹ́ pé já àti inú amúrù. àgbọ̀dọ̀ jẹ́ pé èèyàn kan náà là ń sọ káwá sọ pé já amúrù wà amúrù kọ́ wá jẹ́ pé amúrù kan náà là ti wí. èèyàn sọ pé àbúrò ní láàká yìí ni. ìtọ́jẹ́ sílẹ̀ nù. ìtọ́jẹ́ sílẹ̀ nù. ìtọ́jẹ́ sílẹ̀ nù. ìtọ́jẹ́ sílẹ̀ nù. ìtọ́jẹ́ kọjá pé ọmọ jẹ́ ìran kan fún àwọn àkàǹtà àwọn àgbà àti àtìkù ìlera wọn. ìgbà bí ìlera wọn. ìgbà ìkíní inú kọjá tó ti kọ́ sábẹ́ kejì àbí tí kejì tó ti bá tó lọ́sábẹ́ àkọ́kọ́. ìgbà bí ìkíní ẹni tí máa ń nìyẹn ẹ ajẹ́ wípé tó bá ti wá rí bá wọn á wà á sọ ojú kan náà táwọn méjèèjì ti yàtọ̀ síra wọn. tọ́wọ́ jẹ́ pé nínú àwọn ọmọ kíláàsì rẹ ní ìdèédú wà tọ́wọ́ sọ pé bí àtúnlọ́ọ̀bù ọ̀sẹ̀ yìí ló ń pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti dé àti ìdèédú so ajẹ́ pé sọ gbàlérò ni pé ó ṣe é ṣe kẹ́ni ìlú ọmọ rò pé bóyá ṣe èdú bóyá ẹni tí wọ́n gbẹ́rù àbí àtijé àbí àtijé méjì ọdún kan ṣùgbọ́n lórí ìdúgbò tó kíláàsì ọwọ́ abẹ́sẹ̀ báyìí pé òun náà ti wà nù wọn lọ́wọ́ níjà àfùlọ́ọ̀bù wọ̀ṣẹ́ yìí lóyún pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti dé àti ṣèyí dúró kó lè bá àmọ́ èyí tó ṣèyí dúró kì í ti pọ̀ sí ìtúlọ̀ wà mọ́ ìyẹn ọ̀wá túmọ̀ sí pé bóyá ó wá yọ sí kù nù ọmọ akẹ́kọ̀ọ́. ẹ̀ sábà gbogbo lòun àlìbẹ́rù àti tẹ́tíwá á rí i pé nínú ìpayọ̀ ọlọ́run náà ní kéèyàn ọmọ ẹgbẹ́ gbé rù ọmọ ẹgbẹ́ dáadáa. sọ́wọ́n ó lọ sí ọ̀sẹ̀ wa ọ̀rọ̀ ìṣòro ó lọ sí ọ̀sẹ̀ wa. ẹ̀gbọ́n ni mo wí ni. ẹ àwọn àbá wa sọ wípé ìmọ̀ àti táwọn bá ń fẹ́ tíṣẹ̀rí à ń fẹ́ bí rúnù ẹ okùnfà téèyàn wa mú lọ láti lọ ṣe nǹkan òun náà ní tẹ́tí wa. àwọn àti ẹ̀rọ yẹn ṣe ṣíṣe ìṣẹ́jú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ bí yóò yẹ ìgbésẹ̀ ìwòsàn àti ọ̀rọ̀ yẹn ẹ̀jú tí ó jẹ́kí sẹ́ ẹ bírù tá a bá ti kọ́ da òun náà ní sẹ́kọ́ wá tá a bá ní ipa rẹ̀. ẹ̀ ká lọ wo àyà one seventy seven nínú Suratul Baqara. nígbà tó lọ sọ̀rọ̀ nǹkan àbíòrù tó nílé sálíbí rọ̀ à ń tú wà lùú ju àbòǹtìbálà ní masjid wal maghribi wàlá kìtìnnà lùbí rọ̀ àmàlẹ́ àmàlẹ́ billahi wal yawmil akhir. ọlọ́ọ̀ni kọjá dáadáa iná ní ìgbàgbọ́ ọwọ́ àkà wọ́n. ọwọ́ àkà wọ́n ìtọ́jú orígun ìgbàgbọ́ márùn-ún lọ́kà bẹ́ẹ̀. àrùwá ọlọ́run ọlọ́run láàyè mi. àwọn òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run wọn láàyè mi. ọ̀nàbí yìí náà àwọn ànábì ọlọ́run ló ilé lẹ́yìn ìgbà náà lọ́wọ́ aṣọ kéèyàn máa kírun kọ́ máa yọ kàkà wọ́n sì máa ṣe sùúrù lórí tọ́ba tẹ́lẹ̀ àti lójú omi ọlọ́run wa parí ẹ̀ pé ùlà jẹ̀lẹ́dì iná sọ̀dà kú wá ùlà ìgbà kú ni wọ́n tẹ̀ kú àwọn yẹn ni ẹ jẹ́ olódodo bẹ́ẹ̀ ni àwọn yẹn ni ẹ jẹ́ kọ́bẹ̀rù ọlọ́run ẹ̀sìn ìtumọ̀ tí o gbódà bá dáadáa tá a bá ti abẹ́ ìbẹ̀wò ọlọ́run náà ló kó sí. ìwọ̀nba tá a kọ́ ìfọlọ́ jẹ́ wúlò fún wa láàánú wọn láàánú rẹ̀ agbọ́nrin méjì náà lọ agbọ́nrin mẹ́ta náà lọ sẹ́kù á gbìyànjú láti pé ká parí ẹ̀ lọ́la bá jẹ́ àyà náà bí bọ́yá bẹ́ẹ̀ náà lọ́la ọba tí wàá kádàrà pẹ̀lú gbọ́lọ́ títí ọ̀tún la abẹ́rẹ́ ayé náà. ẹ fàdúrà ẹ bá fẹ́ bèrè ẹ̀yìn ìbàdàn.